ni akala baadu ibaad gbígbóná nú òun ó ń ní òun lára débi wípé ó ń jẹ òun ara òun ń jẹ òun ìyẹn ní gbígbóná yẹn gan ó ní òun náà lára iná ló kégbàjarè lè bá ọba adẹ́dàbẹ́ Allah subhanahu wa gẹ́gẹ́ bó jíṣẹ́ nasara asalam ti sọ. So ọ wá fún ní chance kó máa mí lẹ́ẹ̀mejì òjíṣẹ́ náà sallallahu alaihi ní mímí ni òun ni a máa ń rí ní gbígbóná janjanjan wẹ́dà àti títútù ọ̀yẹ́lì kí ni fáyidà tí wọ́n fẹ́ kárí lára eléyìí Allah subhanahu wa ta'ala ó ń fi yé wa pé inna fi khalqi samawati wal ard wa ikhtilafi al-layli wan nahar la ayati li ulil albab látara wípé à ń yí òru padà sọ́sàn ọ̀sán padà sí òru àmì ńlá ni fún Allah subhanahu wa ta'ala kọ̀ wá fi mọ lórí eléyìí dàmà kò sẹ́ni tí ó fẹ́ kí wọ́n yọ̀ ọ́n lẹ̀ pé ení làákà èlòun àbí ó wà ní kò sí Allah subhanahu wa ta'ala ó wá ń fi yé wa àwọn wo ni onílàákà èlòun ó ní alladhina yadhkuruna Allaha qiyaman wa qu'udan wa ala junubihim àwọn tó wípé. wọ́n máa ń ṣèrántí ọba adẹ́dàní ní gbogbogbà lóòrò ni níjòkó ni tàbí ní dùbúlẹ̀ kí ni ìrántí ọba adẹ́dà ìmá máa ń gbogbogbà yìí pé ọba adẹ́dà wà o ọ̀kan ṣoṣo ni ó lékè ọ̀la lórí aráṣì rẹ̀ ọmọ ń tà ń rò ọgbọ́n ń tà ń sọ ó dẹ̀ rí ń tà ń ṣe ìyẹn ni wípé ọkà wa tán. wọ́n wá máa ń ronú jinlẹ̀ yìí pé rabbana ma khalaqta hadha batilan subhanaka faqina adhabannar dájúdájú ìwọ bá wa ọ̀ọ́dá àwọn nǹkan yìí lásán yàwáyàyà náà torí wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí téèyàn bá ṣe làákàyè lé lórí ó yẹ kó múyàn súnmọ́ ọba adẹ́dà sí ni ẹni tí ò bá wá fi súnmọ́ ọba adẹ́dà sí tó wá ń jìnnà sọ́ba adẹ́dà dájúdájú kò ní jèrè ló látara bẹ́ẹ̀ kọ́ba adẹ́dà máa ṣe wá lọ́kàn nínú wọn kó káwọ́ jèrè wọ́n wá ọba adẹ́dà ní wọ́n tún wá máa tẹ̀síwájú sí i. dájúdájú ẹnikẹ́ni tó o bá mú wọn ná ọ yẹpẹrẹ rẹ̀ nǹkan méjì tí kẹ́dà máa rò ní gbogbo ìgbà látara àṣesí ìsọ̀rọ̀ ìwòsí rẹ̀ náà nù àti ròrí bó lòun ò ṣe ní wọná bó ní ọba adẹ́dẹ́ ò sì ní jẹun bó lòun ó ṣe kófà ọba ni ó fi jẹ́ wípé àwọn salaf wọ́n máa ń sọ wípé nígbà tí ọ̀sán bá gùn ìkẹ́ni fún olùgbàgbọ́ òdodo bóòrù náà bá dẹ̀ sí gùn ìkẹ́ni fún gígùn òru yóò jẹ́ kí ọ máa fi lékún nínú kíámù léèlì rẹ̀ láti fi súnmọ́ bá dẹ́dà sí lójíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ló fi sọ yìí pé aleikum bi qiyami lay ọdọwọ yín o ẹ̀yin ọmọlẹ́yìn mi ìmọ̀ ṣe qiyami lay li annahu qurbatun ila ìmọ̀ amúyàn súnmọ́ lọ́wọ́ bá wa mukaffirat lisayyiat ìmọ̀ apá ẹ̀ṣẹ̀ rẹ̀ wa manahat lil ithmi. èyí máa kọ́dí fúnyàn èyí pé ama dẹ́ṣẹ̀ dáàmà kéèyàn situation tó yẹ pé àti ṣàbúrú gan kò rọrùn fún kí amúlẹ́ẹ̀lì máa ń ṣe yìí torí pé kí ni èèyàn ti rí ìmísí ọba adẹ́dà kò sí tí máa jẹ́ kéèyàn tètè rí ìmísí ọba adẹ́dà bí kí amúlẹ́ẹ̀lì làwọn sọ́làfù máa fi ń sọ yìí pé ẹni tí ó bá ń jẹ̀mọ́ bóun fẹ́ wà lìjánná tó dẹ̀ ń fi gbogbo òru sùn òpùrọ̀ ni torí pé kí lọ́ba adẹ́rà sọ ó ní tatajafa junubuhum anil madaji'i yad'una rabbahum khawfan wa tama'an ẹgbẹ́ wọn ó yẹra kúrò níbi ibùsùn ẹgbẹ́ wọn ìhà ń sá fún ibùsùn wọn ò fi gbogbo òru wọn wọn ò fi ṣe kíni wọn ò fi sùn látara yìí pé kíni wọ́n ń nawọ́ sókè wọ́n ń ké gbàjarè bá ọba adẹ́dà káwọ́fán ìbẹ̀rù látara ìbẹ̀rù ìbẹ̀rù kíni ìbẹ̀rù káwọn má jẹ̀yà rẹ̀ ń jọ gbẹ̀ndẹ̀ àlìkíyàmù wọ́tọ́mà án àti jẹ̀mà ìjẹ̀mà kíni káwọn rí ìkẹ́ rẹ̀ kọ́lọ́ má fi dùn wá kọ́mọ́ wa jẹ́ ká wọná ká tó wà lìjánà lójíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam sọ pé fasọ́wọ́mù fi ṣìtá al-ghanimatu barida ó ní àwẹ̀ nínú ọyẹ́ nínú òtútù nígbàlẹ̀ tútù ó ní fàtútù ni torí pé kí ni èyàn ní fìlì rẹ̀ béèrè bí àwàdà gbà olóró jẹsàrìnà ọkàn rí pé ìsinú títí tó ni ó ní lára pápá kí ni òjíṣẹ́ lára àzálà ń sọ fún alátara ilé ipe tí ilẹ̀ bá ti tutù ká máa ṣe kí ni ká máa kún fáwẹ̀ torí wípé nínú tí máa jẹ́ kí èèyàn tètè rí ìyọnu ọba adẹ́dà lẹ́yìn kíámù òun làwẹ̀ gbígbà. lọ́fi jẹ́ nígbà tí sábẹ́ ni lọ bójìṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam wípé ah ya rasulallah tọ́ka sí fún mi ní tí ó jẹ tètè rálì janna wọ tí ì ní wọná ha òjíṣẹ́ lọ́sàn án sọ́lám ní alayka bis-siyam àwẹ̀ gbígbà dọ́wọ́ rẹ̀ li annahu la mithlu lahu torí kò sí nítorí bí àwẹ̀ tí a bá ń gbà àwẹ̀ yóò kó nuró yóò kó ara ró yóò dẹ̀ sí yóò kó ẹ̀mí gan ró lójúṣẹ́ náà sallallahu alaihi wasallam fi sọ pé man lam yada' qawla zur wal amal bihi falaysa lillahi haja min an yada' ta'amahu wa sharabahu ẹni tí ó fi sọkúsọ lẹ̀ tàbí wàkúwà ọba adẹ́dẹ́ ò ní nǹkan ṣe pẹ̀lú oúnjẹ tó filẹ̀ tí ò jẹ tàbí mímu sílẹ̀ tí ò mu ẹ̀yin ò pé àwẹ̀ àwẹ̀ téèyàn bá gbà bó ṣe yẹ kó gbà èyí máa ń mú kéèyàn súnmọ́ ọba adẹ́dà ju anybody lọ ló fi jẹ́ pé oṣù Ramadan kò sí irú rẹ̀ nínú àwọn oṣù tí èèyàn fi máa ń súnmọ́ lọ́wọ́n tọ́ba adẹ́dà máa ń fira rẹ̀ hàn níbi títí súnmọ́ amú instance wa rí pé ọ̀kan nínú àwọn ìyàwó òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam Hafsa. Ah, òjíṣẹ́ lásán asílám kọ̀ ṣàdẹ̀mọ̀ yí pé tí obìnrin bá ṣe fún òjíṣẹ́ lásán asílám tó fi ní mọ́ kọ̀ ọ́ ah, ó dojú ẹ̀ ó dojú ẹ̀ but bó ṣe ń sọ pé ó ń kọ̀ ní Jibril alayhi salam sọ̀kalẹ̀ pé dá padà. kò sí kọ̀ kínìdì omurizin méjì wà ó ní ìyá kọ̀wáàmà ìyá sọ̀wáàmà kééfòrú ṣeré níbi dídìde lóru kééfàwẹ́ ṣeré àtọ̀sán àtòru rẹ̀ ń fi kíni ń ọlọ́run fi mọlẹ̀ kí wàá ní gbogbo àròkà àkàrò tí Jibril ń sọ yìí ó ní ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ ní nínú ọgbà àlìjánná subhanallah tó túmọ̀ sí pé àwọn kankan ń bẹ téèyàn máa ń wò mọ́bìnrin la gbogbo bí dundun rẹ̀ bá ṣe ti láta jù sí tí yorùbá bá ní dundun rẹ̀ láta yìí ni pé ọ̀ kọjá là dùndùn rẹ látàjù wọn ni ah, ọtí ọtí kọjá bí wàá sí pé ìkọjá là àpé ibi tí sùúrù òjíṣẹ́ náà sàlám dé kìí ṣe sùúrù nìkan gbogbo dáadáa tí ẹ̀dá ní ọlọ́run ọba ò ṣe fún ẹ̀dá kan bí tòjíṣẹ́ náà sàlám àwọn ni ọ̀kánà fadlullahi alayka azima ìkẹwàlẹ́ olórí. ìrẹ òjíṣẹ́ ńlá sọ̀rọ̀ àṣàlà ọ ní ọgbọ̀ngbọ́n ọba adẹ́dà ní sọ báwọn tọ́ba adẹ́dà bá fi júwe nǹkan pọ̀ gbọ̀ngbọ́n sàmà yìí pé kò sí gbólóhùn ní ìmọ̀ tá a lè lò fún. ló fi jẹ́ yìí pé nǹkan tí èèyàn gbọ́dọ̀ máa múlò nù wẹ́dà ó gbóná ó láti kórè láti fi súnmọ́ ọba adẹ́dà kìí ṣe pé a kàn máa pariwo nìkan tó bá ń gbóná ká fi máa ti ìjọ kí la fi bọ́nu rẹ̀ lólùgbàgbọ́ òdodo máa ń ro tó bá ń tutù àwọn kan ìyà tutù ni wọ́n jẹ kí nǹkan tuntun ìyà tí ọba adẹ́dẹ́ ó fi jẹ àwọn kan kọba adẹ́dẹ́ a má fi kankan jẹ wá nù méjèèjì ló fi jẹ́ wípé olùgbàgbọ́ òdodo ọgbọ́dọ̀ kóraró lórí gbogbo àwọn nǹkan wọ̀nyí à ń bẹ ọba adẹ́dẹ́ Allah subhanahu wa ta'ala kó ṣe á ní olùtají olùtají ló jẹ́ wípé gbogbo condition ti ọba adẹ́dà bá mú wá ọmọ tí òun bóun ó ṣe lò ó tóun ó fi ní sísún ọba adẹ́dà ọmọ bóun ò ṣe ní lò ó tí kò fi ní jẹ́ pé ọba adẹ́dà ó fìyà jẹ òun à ń bẹ ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala gbogbo àwọn àsìkò wa ká máa lò ní lílò tá a fi rí ìyọnu rẹ̀. Ama mọ̀ yí pé àwọn ìbéèrè ti pọ̀ lẹ́rẹ̀pẹ̀tẹ̀ àsìkò dẹ̀ kiri àwọn elétò gbà yànjú yí pé káfílẹ̀ gba àwọn ìbéèrè kan kò fi wá jẹ́ pé halkọ proper kò fi bẹ̀rẹ̀ ní ahadu tí ń bọ̀ kọba adédàmọ́sá aṣọ́wájú ahadu tí ń bọ̀ lọ. now one two. three four five six Now I na aláwọ̀rì abẹ́ fún anílẹ̀ ẹ̀dítà gbogbo ẹ̀dá. asalaamualeykum. na um, mo bá ṣe máa ń bá àwọn mọ̀sájìdì lò. bá ṣe máa ń. àwọn mọ̀sájìdì lò àbáyé máa ń bá wọn lò. na na tí èèyàn bá wọn mọ́ṣáláṣí. bẹ́ẹ̀ ó wá ṣe tẹ̀sílẹ̀mù sí àwọn tó bá ń bẹ̀. bẹ́ẹ̀ lẹ́yìn náà wàá mú náfìláwà. bẹ́ẹ̀ bọ́ nínú ọmọ ìyá kan nínú hadith yẹn rí wọ́n ní pé àyàn àwọ̀ mọ́ṣáláṣí náà èèyàn ṣe táyì àti lọ́sí lẹ́yìn náà èèyàn ṣẹ̀wá sálámọ́ sí yàn. bàbá rí hadith kan nínú wa tí anusala sọ́la wọ́n wà nínú mọ́ṣídìí kúbà tí wọ́n ń kírun lọ́wọ́ àwọn sọ àbá kọjá wọn rí oníṣẹ́lá sàlàsàlà wọn rí oníṣẹ́lá sàlàsàlà wọn sálámọ̀ sí wọn. ó wá ń ṣe báyìí ìṣàrọ̀ mọ ìmú wọn ilé wa pé ilé tó jọba nǹkan àfa yẹn tá ní gírílà nǹkan tó ń mọ̀ ni pé èrò wọ but àfa tó wá nínú. téèyàn bá mọ̀ ọ gbọ́dọ̀ dá lórí ẹ̀rí ẹ̀rí ni násù. nasu mathalan tó o bá fẹ́ wọnú léèyàn eh. kí ni ọkọ̀ sí. ya salamu. na. ji salamu. na. òjíṣẹ́ náà sallallahu alaihi ní inú ilé ọba adẹ́dà òní masjid ìtààfin sálámà sọba adẹ́dà òní tahiyat masjid abáwọn èèyàn bẹ́ẹ̀ àwọlé ṣàmà pé tayatul masjid yọ gbà wá lásìkò ká tó bẹ̀rẹ̀ pé a ṣe àwa báwọn èèyàn wọn kì ṣe tẹ̀sílímù à ń bára ẹni lọ́wọ́ ká the first thing tí yẹn kọ́kọ́ ṣe òun náà ni du'a dukhul al-masjid a'udhu billahi al-azim wa bi wajhihi al-karim wa bi sultanihi al-qadim min ash-shaytani ar-rajim wa salatu wa salamu ala rasulillah. اللهم اغفر لي ذنوبي وافتح لي ابواب رحمتك السلام عليكم يا عمو تحية المسجد نعم bó ṣe tẹ̀lé lára wọn. naam naam ìkejì ni ẹni tí àjọ ń bọ̀ lójú ọ̀nà ẹ̀sìn àgbọ̀yé wa ṣe bẹ́ẹ̀ ní ju ọ lọ gẹ́gẹ́ bá a ṣe rí but wọ́n rí ni ní apá kan pé nígbà tí yóò ti báyàn ṣe gbéyàn bá rẹ ní ṣe lójú ọ̀nà bí tajọ́ ń tẹ́lẹ̀ wọ́n wá ń dẹ̀yẹ sí ni but àwọn ń ṣe bẹ́ni tó ń súnmọ́ but látara èyí táwọn náà padà dámọ̀ nípa wọn báwo la ṣe jọ fẹ́ máa jọ ṣe láàrin ilé tó dẹ̀ ní bí ìkórè. bíi ìjọṣe ẹni torí rẹ̀ pé àti wèrè sọmọ wípé ẹni torí rẹ̀ pé tó lálàáfíà òun náà ni ó manage wèrè àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo ẹni tágbọ́yé rẹ̀ bá fẹ́ rí bágbọ́yé bá ṣe fẹ́ rí sí ni wọ́n ràn wọ́n ránṣẹ́ pọ̀ sí ó lè kéwú ó lè kéwú bọ̀dù mímú lòun ọba adẹ́dàá fi dùn ún ọba adẹ́dà fi dùn ok ṣùgbọ́n kò mú lò ẹ̀yin ò ní í pé kò gbọ́yé tó torí ẹni tó gbọ́yé lẹ́ni tó ń lò ó sóti yé báyìí ní ti kéde ló ń sọ yé pé àwa náà mọ̀ yìí ẹ̀hẹ́n tó o bá wà mọ̀ kí ló dé tó fi mú lò àwọn Yahuda àti Nasara kí lọ́ba adẹ́dà sọ nípa wọn with respect to òjíṣẹ́ nasala àlọ́ sọ́lá. ó ní ya'rifunahu kama ya'rifuna abna'ahu wọ́n mọ̀ bí ẹ ma wọn ni bọ̀ ṣé wọ́n fún un níwọ̀ rẹ̀ wọ́n fún un ni wípé ki wọ́n gbàgbọ́ ki wọ́n tẹ̀lé to muwa ki kí ma má si sí i kọ́ má kí ni túmọ̀ àgbọ́yé ẹ̀ ni wípé ó ké ó mọ̀ ọ̀hún á mú un lò nǹkan kan wá pàtàkì lórí rẹ̀ tó o gbọ́dọ̀ lòkun ó ní sùúrù lọ́lọ́wọ́n bá fi sọ pé fosbir sabran jamila ṣe sùúrù sùúrù tó aleykum salaam tó dábàá káàtì sùúrù tó rẹwà bí mẹ́ dókítà nìsín ó fẹ́ tírìtì aláìsàn ó wá yàgbẹ́ sí lára lọ́wọ́ ó tọ̀ sí lára ṣé yóò kó gbajúbò kí ni ó sì yóò tọ́jú ara rẹ̀ náà ní nǹkan kan lè ṣe ni pé ó lè fi tírésìsì àwọn ẹ̀gbin yẹn lẹ̀ gbà tí aláìsàn yẹn bá wá tọ́ba nọ́mà parẹ́ ní dókítà ẹ wo gbogbo ara yẹn gbà ah, iṣẹ́ rẹ nù. No kó fi mọ àwọn tí dókítà ti undergo lórí òun so ẹni tí ò bá lágbọ̀ọ́yé lópin ìgbà tó jẹ́ wípé àìlágbọ̀ọ́yé yẹn kò tí ì dé lẹ́vù wípé ó fẹ́ wá fi ṣùtá ṣèyàn tọrọ máa ń dé lẹ́vù yẹn ọmọ ń dé lẹ́vù tó jẹ́ wípé àìlágbọ̀ọ́yé wọn yóò gba oyè débi wípé àbẹ́ẹ̀rí táǹtí ń jọ ń bọ̀ láti ìjọ ọwọ́ adé lójijì ó lóun ń dàfa ó lóun ń ṣe kíní sìn wọ́n wá fẹ́ máa tì ń fi kọ̀ sí wàhálà tí ó kọ́ dí ìṣe dáadáa tiẹ̀ tí ọba ti dé lẹ́bùn yẹn ò ní yẹra fún ọ ọmọ pé wọ́n sá kéésì náà asájọ wà ń bẹ̀ tẹ́lẹ̀ èmi gbọ́ yé gbogbo ń tà ń yìí níjọ́ kan ní ọjọ́ kan a lọ jábọ̀ kí n láà fi jábọ̀ lágbájá kò tó wa lọ́jọ́ orí ó sùn ní òjìmọ́ làkàṣègbè náà kéré sí wa gan accident mọ́tò lọ ṣẹlẹ̀ ó bá lọ ta ló mọ ẹni tí ó kàn nínú wa torí pé àmì ẹni tí ó kàn yìí tó dẹ̀ yẹ yí pé mọ̀kànmọ̀kàn yìí kèé ṣe tọjọ́ orí nìkan kèé dẹ̀ ṣe ti pé mo rí bákan mọ́ lálàáfíà ẹ̀mẹ́yẹn kam min sahimatan min ghairi illa wa kam min saqimi aasha hina min ad-dahr àìmọye ẹni tọ́jọ́ yìí pé à ń tí ń ro kàn sí pé a eléyìí o ti fẹ́ gbẹ́mìí mi ó dẹ̀ là á ó dẹ̀ yè lọ fún àsìkò tó pọ̀ rẹpẹtẹ àdèmọye èèyàn tọ́jọ́ pé pé a masha Allah tọ́jọ́ yẹ pé kó o ṣàìsàn kó o ṣe kankan ọkàn lọ bẹ́ẹ̀ náà torí wípé kò sẹ́ni tó mọ̀ gbà kò sẹ́ni tí ó má ibi tí ó jẹ́ sí ló fi jẹ́ wípé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam kò sí irun kan tí ó kì í tá a bá ti ṣe kọ́ ọmọ tán báyìí ẹ̀kọ́ ọmọ àrùn wákàtí márùn-ún a ní akthiru dhikra hatimaladat almaut ẹkún fún ìrántí abadùnjẹ́ o asíwọ ní asini ní asíni lọ́wọ́ adùn ikú kò ní kò ní kò ní àdìtú ọ̀rọ̀ yìí máa tu ẹkún fún ìrántí abadùnjẹ́ kò ní fi máa bẹ̀rù àní alimọ́ọ̀tì ikú tába ti ṣe kọ́mọ̀ tán kan tó ṣe tẹkidó tẹlẹ ran yọ sọ̀rọ̀ kò fi jẹ́ ipe kí ni tọ́n bá ti ń kírun pẹ̀lú èrò wípé ó lè dé anytime kí ló ṣe lórí irun ó kì í ní kíkí ẹni tó jẹ́ pé bóyá ọ̀kan ṣoṣo yìí tí mo bá kí lọ́lọ́run ọba ó fi gbà mí lẹ́rù torí pé kí ni kò sí ntẹ́ èèyàn wà nù rẹ̀ téèyàn fi súnmọ́ bá dẹ́dà bí kíni bí ìrun ló fi sọ yí pé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní wa'lamu anna khayra a'malikum as-salat wa lan yuhafizu 'ala al-wudu illa mà dájú wípé lẹ́yìn ìgbà tó sọ pé istaqimu ẹ̀dúró déédé wàlàntàṣó ẹ̀ ní máa rírì kẹ́ ẹ̀dúró déédé ẹ wá mà dájú anna khayra amalikum as-salat èyí tó dáa jù nínú sẹ́yìn tẹ́ ẹ fi jèrè níwájú ọba adẹ́dà ó nìrún walan yuhafiza ala al-wudu illa mu'minan ẹnìkan ò ní dún ní má àlùwàlá ṣíṣe ń gbogbo ìgbà àyàfo olùgbàgbọ́ òdodo àwọn salaf rahimahumullah rahmatan wasi'a tálùwàlá wọn bá já wọn a máa bẹ̀rù wípé láàrin ìgbà tó já wọn àti táwọn tún fẹ́ sáré lọ́ọ́ ṣe mí kọ́lọ́jọ́ má dé bá tọ́ra àwọn ọ̀fẹ́ kọ́lọ́jọ́ dé bá wọn láìsí nínú àlùwàlá. tó túmọ̀ sí pé kí ni gbogbo ògbà wọ́n máa ń wà nínú àlùwàlà ìgbà tó rẹ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tó béèrè ṣe ẹ̀ ti kírun wọ́n láwọn ò tí kírun ẹ̀yin náà là ń dóde kí ni next thing tó ṣe wọ́n ṣàlùwàlà wọ́n ṣàlùwàlà tán wọ́n tún dákú wọ́n tún dá àwọn èèyàn dúró gbàtà tún tají padà ṣe ti kírun. ẹ̀yin náà là ń de kí náà tún ṣe àdúwòdù ọ̀ṣẹ̀lẹ̀ bá bí ẹ̀mẹ́ta bí di pé wọ́n rí ìrùn yẹn kí ìmọ̀ wà nú gbogbo gbà ìmọ̀ mú ìrùn wá torí pé kí ni ìrùn nǹkan àkọ́kọ́ tá a gbogbo àwọn àkàrò yìí a máa ṣe fúnra wa ẹni tó gbọ́ iye báyìí ò lẹ́ni tó mọ̀ á ní jìnà sí àwọn tí wọn ò tí wọn ò gbọ́ iye lọ títì á ní sá fún wọn tí ìbá ti ṣe wípé ó fẹ́ wá mú ewu wá ewu pé wọ́n ti gboyè nínú ìbàjẹ́ wọn débi wípé wọ́n ń wò wípé ìnira lẹ́ni tó ń ṣe dáadáa ń kó bá wọn èèyàn máa pàkíyèsí wọn náà ni èèyàn ní jìnnà sùn èèyàn máa ta wọn lọ́rẹ èèyàn play role nígbésí ayé wọn tọ́jẹ́ wípé wọn ò rẹ́ni míì tí wọ́n lè rí kó ṣerú nǹkan báwọn nígbésí ayé wọn tó fi máa sẹ́wọ̀n lórí padà díẹ̀díẹ̀ kìí ṣe pé kí ẹ̀dá ẹ̀ sí wọn tán po torí ìdẹ́ yẹn sí wọn tán po ewu méjì ni ó mú wa ewu táwọn jí àti ewu àti ara wọn kórè èèyàn ní èèyàn ní tẹ̀tẹ̀ tẹ̀tẹ̀ rẹ̀ lọ́fi jẹ́ pé tẹ́lẹ̀ yìí bá ń wò òdì torí wòye sẹ́ni òdì ọmọ mánéjẹ̀ tẹ́lẹ̀ yìí bá ń ṣe tiẹ̀ wọléwọ̀de lè má sí mọ́ wọléwọ̀de ó lè má sí látara pé o ti kóra ró fún torí pé tó bá ti di pé wọléwọ̀de ti fẹ́ máa wà pẹ̀lú ẹni tí ìṣà rẹ̀ á ọ̀kan pẹ̀ la pọ̀ kan lára náà làṣẹ kẹfì báyìí ṣùgbọ́n o ò ní chẹ́ǹgì nípa ti dáadáa sí wọn kọ́dọ̀ oma ọmọ mọ̀jàmọ̀sá pẹ̀lú kíni pẹ̀lú dọ́à torí pé nínú ìṣesí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam wípé ó ń bẹ lọ́hùn kí ọ̀kan nínú ọmọ méjèèjì kí wọ́n gba Islam ọba adédàdé gbà ọ̀kan nínú wọn gba Islam lóòótọ́ tani Umar bin Khattab èkejì Abu Lahab òun ọgbà títí tó fi ṣe kíni tó fi lè bá Ọlọ́run ọba kọ́láwọn yà wá yarú bẹ́ẹ̀ aha so o ò ní kẹrẹ ọ máa ṣègbìyànjú rẹ àti ìmọ̀ bí ó ṣe já sí ó dìgbà tá a bá síwọ́ ṣẹ́ ara ṣẹ́ tá a ṣe nù. ó dìgbà tá a bá ṣọṣẹ́ a máa gbìyànjú lórí rẹ wa oke fine tí o bá torí hidaya ìtọ́sọ́nà ọwọ́ lọ́wà Allah òfìdẹ́ yìí pé òun lèyàn máa sadi ń gbogbo ògbà òun lèyàn máa képe képe a Nuh sallallahu ala tani anabi ọba ọmọ tó bí sọgbà ẹ kí lọ́ba alẹ́dà fi ju èrè ọmọ yìí ó ní innahu amadun ghayru salih iṣẹ́kíṣẹ́ lélẹ̀ lákàtàtà ni lákàtà ànábì ọlọ́run ọba ìtìfáàkì àwọn àfa ó ní wípé Luqman kì í ṣànábì Luqman al-Hakim ìtìfáàkì ètò fẹsẹ̀ rìn rẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn àwọn àwọn àfáàní wípé kì í ṣànábì sọ̀rọ̀ mọ́tọ́ àbí ọ̀rọ̀ mọ́tọ́ ọ̀rọ̀ mọ́tọ́ ló fi jẹ́ wípé kì í ṣe mí máa ṣe ẹ̀dá dùá ọ̀ máa ṣègbìyànjú ọ̀ máa ṣàdùá ló fi jẹ́ wípé ìrọ́mọtọ́ ìtumọ̀ rẹ̀ ní pé ìgbìyànjú tó o ṣe lórí ọmọ tọ́ba adẹ́dà bá kádàrá wípé tọ́ yọ́yọ́ yẹn yẹn jú ó jèrè lára rẹ̀ tọba arẹ́rà bá kádàrà pé tó kò sí òní lose òní lose tọba arẹ́rà bá kádàrà pé yóò ṣe tiẹ̀ lọ́tọ̀ ni ìgbìyànjú tó o ṣe lé lórí wọn òní òní òní òní kùtà rẹ̀ ó jèrè rẹ̀ tọba tún wá gbàtọ bọba adẹ́dà ṣe fẹ́ èrè di mélòó ó di méjì kọba adẹ́dà kọjá jèrè àwọn ọmọ wa láyé gbàtọ náà. ra afa. salaamaleykum. waaleykum salaam wa rahmatulahi wa barakati. number one sir. na. sa ẹẹ eh, mo fẹ́ wà very sure time ti irun fajiri wọlé sí. ah ó depend lórí ibi tó jẹ tó bá jẹ pé àlè máa ṣọ ni o. irú sáàdì command wọn yẹn. ọfẹ súnmọ́ ara náà bí. bẹ́ẹ̀ni. láti máa ṣọ bí nǹkan bíi ten after six. It can be quarter, ten. quarter after la máa ń kí quarter after ah or better. but the problem we have. Hmm. èmi ni wọ́n ní kí n máa bá wọn wo time irun ní masjid wa. bẹ́ẹ̀ni o yìí rí. Eh, eh, mo máa ń try but kò. o yìí o ń try o yìí rí. mo ń rí but kí o ẹ̀hẹ̀ eh, so it's so issue tí mo wá ní. àwọn bàbá àwọn ẹ̀yà wọn sọ fún mi pé ah ó sì jẹ́ pé àwọn nìkan la máa ń kírun late báyìí. bẹ́ẹ̀ni torí pé àwa nìkan la dá mọ̀ kì í ṣe nọ́mbà kìí ṣe nọ́mbà ni rárá tọ́ba yẹ pé nọ́mbà ni ọ̀rọ̀ ọba adẹ́dá òfin bọ̀ nọ́mbà ó ní walakin akthara nas walakin akthara nas lil haqqi karihu walakin akthara nas la yashkuru la yaqilu la gbogbo ẹ̀ láàláàláàláhùn lórí àkàríyà lọ́bọ́sí sọ̀rọ̀ ilé iṣẹ́ iṣu èèyàn ò ní jẹ́ kíyẹn jẹ́yàn

wọ́n lálìjẹ́ náà ń dunnú láti pàdé wọn èyí ni pé wọn ò ní wọ́n náà wọ́n wá ní kó júwe wọn fún fáwọn òjíṣẹ́ náà sàásánlá ni àwọn èèyàn bíntín láàrin ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn àwọn tí wọ́n máa takò wọn látara wípé wọ́n di òdodo mú wọ́n pọ̀ ju àwọn tí wọ́n gbà tiwọn lọ gbogbo tí ń ṣe máa yọ̀yẹ́ báyìí. ó tún wá júwe rẹ̀ ó ní alladhina ma afsada nasu min sunnati min ba'di subhanallah sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n láwọn wọ́n dìde n táwọn èèyàn ti dàrú tí wọn ti bàjẹ́ nínú tí mo gbé wá ojú ọ̀nà mi wọ́n ní àwọn fẹ́ máa túnṣe kọ́ padà sípìlẹ̀ ní bó ṣe rí so máa dunnú yí pé ọ wà nínú àwọn àkùrọ̀bà ẹ̀ <laughs> so má jẹ́ kí ariwo ọjà yẹn má jẹ́ kó jẹ́ ìwọ́takú sí ojú ọ̀nà because tí fìtínà bá ti dé táwọn èèyàn bá ti kàmàkàmà òdodo tí wọ́n mọ̀ dúró lórí rẹ̀ báyìí ńgbà wọn bá sá lọ sábọ̀ wọ́n padà bọ̀ sọmọ pé wò kú òdojú òdodo tó wà débi pé wọ́n wà sẹ́ bẹ̀rẹ̀ wọ́n wà bá wọn so bó ṣe yẹ kí mùsùlùmí ọlọ́mọ sá fún àṣẹ so because wọ́n máa ń fẹ́ fi ṣe rẹ́fúrẹ́ ah ó jẹ́ ṣiṣẹ́ pé gbogbo àwọn mọ́sídìí bíi to six wọ́n ti kírun mọ́nìkì bàbá ẹ̀yẹ náà ẹ̀ máa wò ẹ̀yin náà ẹ wá má kẹrẹ o system of fi ń kírun àwọn mọ̀sáàjìdì yẹn ẹ wá máa ta sí wọn kéde pé tí sọ̀rọ̀ sí wọn là ń wé o ẹ máa gbé dáwà lè bá wọn kò lè pàápàá ṣásìkò ti tó ni wọn bá ní bẹ́ẹ̀ ẹ fi hàn wá a fẹ́ kéwù kò sáàrùjú bá ṣe ní káwọn àlùfájàrí ọ ó hàn kétékété bẹ́ẹ̀ náà ni zuhur náà àbí bẹ́ẹ̀ kọ́ ni asùlù bẹ́ẹ̀ náà ni magrib ọṣàṣe nígbà tí wọ́n ní ká kí ìṣá onígbà tí wọ́n ní ká kí sí gbogbo àwọn eléyìí òrùjú <laughs> pàápàá jùlọ tó wáyé pé ní Ramadan ni magrib yẹn kò tó mí sí magrib yẹn tí mo ẹ bí nǹkan ọ̀bá ṣe pápápá àwọn jàmọ́ ooo. wọn ó ṣe tiwọn lẹ́yìn rẹ̀ bí ó pé wọn ó wọn ó tunu eléyìí kọ̀dá mà tí wọn á gbé yẹn kí wọ́n gbé lọ sórí àsìkò yòókù The, the, the second one sir. na. Ah, mo ní àbúrò dáàdọ́ na. wọ́n ní ìyàwó méjì. àbúrò dad baba baba kékeré nu okay. we are very, we are very close. now nah, that's good. but the the the only issue we keep having is eh, àwọn ìyàwó ẹ̀ méjì tán ní eh, wọ́n ti fẹ́ second wife báyọ̀ ti lọ nine years. Allah Akbar. but there's never any form of kún àwọn méjì máa ń try to jẹ́ pé wọ́n ń jẹ́ kẹ́ni ti pa wọ́n pọ̀. àwọn ìyàwó méjèèjì. bẹ́ẹ̀ ni sà ọkọ náà dey make any effort láti jẹ́ kó ṣẹlẹ̀ ṣé àì kí nǹkan kan má pa àwọn ọkàn yẹn ṣó bí aburú kan. wọn ti like ìyáálé òtẹ ẹ bá fẹ́ gbà náà pé ìyàwó òun ni láti pèlè. Hmm. now ọ̀gọ̀rọ̀ ìyáálé gbà àwọn tí wọ́n bá wá gbà ní ojú korojú ó bẹ́tà àwọn tí wọ́n gbà sínú tí wọ́n láwọn gbà lójú lọ. tó yẹ ọgọ́rọ̀ hata nínú àwọn sisters wa ìjà tiwọn omi nu wọn àwọn wọn gbé ìjà tiwọn lójú ó mọ̀ wípé amọ̀ntẹ́lẹ̀ ń jà fún o lè correct ẹ̀ but àwọn kan wà nù wọn ṣé bó ṣe fẹ́ nu wọ́n ṣe bí ìgbà tó jẹ́ pé ìyá ni ẹrú ọlọ́run ọba ni wọ́n ṣùgbọ́n wọ́n ń tu funfun jáde ni ẹ̀jẹ̀ dúdú kíkì ó ń bẹ nínú eyín gan léwu jù. àgbọ́yé èèyàn ọgọ́rọ̀ mọ́sálẹ̀ ọ̀kan nínú àwọn ọmọ mo bá sọ̀rọ̀ mo ní kí ló le tó yìí ó ní ntòun ò tiẹ̀ fẹ́ mà láyé òun tóun ò fẹ́ gbọ́ ni pé ọkọ òun wọlé tọ obìnrin míì mo á ní wa obìnrin míì tó ń sọ yìí ìyàwó ni tí ì ṣe pé haram ní í ṣe halal ní í ṣe ọba adẹ́dà ló sanction rẹ̀ sọmọ yìí pé òun kórìíra ntọ́ba adẹ́dà ṣe lẹ́tọ̀ọ́ nù ẹni tọ́ba ń kórìíra ntọ́ba adẹ́dà ṣe lẹ́tọ̀ọ́ kí ni hukumu rẹ̀ alhamdulilayi ó bú sẹ́kún ó ní lòun ò fi fẹ́ láti pilẹ̀ òun ò fẹ́ kí wọ́n jẹ́ kí n gbọ́ approach òun kọ́ máa àfi di pé màá wá bóun sọ̀rọ̀ because ẹni tó ṣẹlẹ̀ sí ọmọ lọkọ rẹ̀ jẹ́ sí mi kì í ṣe pé ọmọ kéwòn ọmọ ló jẹ́ sí mi <laughs> so ló wá bú ngbà tó sunkún sunkún sunkún sunkún wọn ni tó ń gbà ń gbà fọlọ mo ní ẹhẹn n tó kọ nínú rẹ bọ tó gbà torí tọlọ́run ọba yìí mo ní ló fi jèrè níwájú ọba rẹ la ó ní kò sí wàhálà alhamdulilah ó dẹ̀ fà á ó fà á ọmọbìnrin yẹn mọ́ra wọ́n ṣe dáadáa but problem mi ṣẹlẹ̀ ó pe problem wo èyí tí ń bọ̀ gan ọmọ tó ń gbé bọ̀ nítorí náà ń gbé bọ̀ ní wípé etí wọn náà ṣeun ti tó yẹra fún mi. ọkùnrin wa wà nínú kíni ọ wà nínú danger ṣé understand so tí ọ̀rọ̀ bá ti wá fẹ́ jẹyọ a sọ fọ́kọ rẹ̀ yìí pé jẹ́ ń pe bàbá rẹ̀ àní kò sí wàhálà ọba ti pè á ní nítòun sá fún ṣé ẹ ti rí o ṣé ẹ ti rí o mo ní rárá èkejì lóyìn olónìdí wà sí nísìnyí nìyẹn so wọn bọ ọdá sọ̀rọ̀ òun ò tẹ ẹfẹ ẹran yẹn tiẹ ọ̀ràn yẹn ẹsọ ń ẹsọ ẹ máa lọ ni. ọkọ wa kó sínú lọ́dún yẹn pé intrigues àti politics ti ìgbéyàwó jẹ ọ̀kan lọ tó need kìí ṣe ọ̀rọ̀ gbúgbúrú àtẹ̀pà tí àwọn ẹ̀ ṣé mo rí wí. <laughs> so táwọn èèyàn máa ń consider ọ ni wọ́n sọ pé ọ̀gọ̀rọ̀ ọkùnrin gan wàhálà tí wọ́n kò sí bẹ̀ kò ní jẹ́ kékeré ewu ńlá management yẹn ó pàtàkì gan because definitely ó nífẹ̀ẹ́ mẹ́ìlú lọ́sọ́dọ̀ kan jù kan lọ tó yẹ pé tó o bá ṣọ́ra o ní rálébù rẹ̀ ojú ló wà lébùsíwẹ̀ ọ̀dọ́ rẹ̀ ló wà so gbogbo àwọn ẹrù nǹkan máa ń ó ó máa ń fa wàhálà now. ọlọ́run bá wà now is that how they will continue to live títí bóyá ọkọ̀ á ọlọ́run á fi gbé ní pé sọ́dọ̀ eh, is that the kind of plan. ọkọ ni ọmọ. Oh, it is not helping matter torí bó ṣe close mọ́ ìyàwó so kò tiẹ̀ fẹ́ situation tó yẹ pé ṣèbí ẹ̀ fẹ́ rí kò sí jà. sọ ọmọ tó wà bẹ́ẹ̀ kò tiẹ̀ yẹ kó fẹ́ àwọn kejì aslam torí fúnra ara rẹ̀ ó ti gba sàtífíkẹ́ẹ̀tì náà dání báyìí nìsín ọgbẹ́ àfitọ́ náà wọn bá bá kó yọ that is it ni yorùbá máa ń sọ pé orí yàwó ọkùnrin tó bá ṣe báyìí nínú islam ewu ńlá ni ewu ńlá ni téèyàn bá fi sọ́dọ̀ èèyàn jù ẹni tó ṣe sacrifices tó pọ̀ láìfisì lọ́dọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni àà khadija ò sí láyé mọ́ rọ̀dí aláǹhà ìyàwó Aisha ní mi ìjowó ẹnìkan lẹ́ẹ̀dẹ̀ òjíṣẹ́ náà sàrásánà bí mo ṣe máa ń jowó Khadija tá a bá wí títí a ní Khadija tá a bá wí ní Khadija lọ́wọ́ ní àdíjà ah, gbọ́ràn bàbá yìí arúgbó tí ò lẹ́yìn lẹ́nu mọ́ tó ti ń jẹrà nínú sàárè tọ́ba adẹ́dà ti pààrọ̀ fún ọ pẹ̀lú ọ̀dọ́mọdé jòjòló ẹlẹ́jẹ̀ tútù wọ́n ní kò tí ì rí ìbínú òjíṣẹ́ lásán sálàm báwọn rí láyé kí ló ṣẹlẹ̀ òjíṣẹ́ náà sàásà ni wàláhì mo fi ọlọ́run ọba búra má abdallahu li khayra minha ọlọ́run ọba pààrọ̀ obìnrin kan tó dáa fún mi tó kí nìdí ó ní ńgbà tí gbogbo ayé dẹ́yìn kọ́ mi ò ní mo rí tó túmọ̀ sí pé tóbìnrin bá bá yẹn jẹ̀yà èèyàn máa ń màmá obìnrin obìnrin ni kí kí la pè wọ́n ẹ má bínú ẹ rárá ẹ gẹ̀ẹ́tì barakallahu fi aláwọ̀ kù ni wọ́n ìwọ ló wò ètò kù tí ó fi bọ́sọ̀dọ̀ ọlọ́wọ́n ọba má wàá jẹ́ kọjá síta tó bá jẹ́ síta kí ni ìtumọ̀ yìí ẹ̀yin dókítọ̀ dókítọ̀ ti fẹ́ẹ̀lì nù nígbà tí patient rẹ bá bọ́ sí ọjà so bọ́gba ipò òjò fún tí òfin ní bọ́ sí títì ó jòjò yẹn sẹ́mi nu kọ́ra làyà rẹ ti jó so ọ manage kí ló yíṣẹ́ náà sọ́nà tó sọ ọba adẹ́dà fún ọmọ dùn mí látọ̀dọ̀ ara àwọn ìyàwó mi yòókù ara rẹ̀ lọ́lọ́run ti fún mi lọ́mọ ó póni lẹ́ẹ̀mejì ó fẹ́ kọ àkọ́kọ́ ó bímọ ọkọ ẹ̀ jáde láyé o tún fẹ́ kejì náà.

gbogbo wàhálà tá à ń fa yìí tá à là ń fa ṣe bí wọ ni ah, ibi tí ọlọ́mọ bá gbé ọ sí ògbéra rẹ síbẹ̀ ìwọ náà fà á mára nà ìwọ nìyá nà kèé ìyá mi ìyá rẹ ìwọ nìyá ó mọ bá sọ̀rọ̀ yùn ọmọ bóun ṣe ń bá a sọ lọ́mọ yọ àyà fún lọ́mọ yọ kíní fún tọ́ ọ bá tiẹ̀ ṣàbòsí tọ́lá lábòsí lọkùnrin torí díndín tọ́ bá ti ń di pé díndín ń gbádùn ọ̀kan kan lọ. obìnrin ọkùnrin lòun fẹ́ràn ọ̀kan jù kan lọ kò sí nǹkan tí bẹ́ẹ̀ náà ni tọ́ba ti ń fi sí yùn ntọ́ ń náà ni ọba ò dẹ̀ ṣe bákan náà but ẹni yọ máa wò pé wọ́n wà fi wọ náà ọba adẹ́dà bí ó ṣe ta ayò òfin ní kó sínú wàhálà ọba rẹ̀ dà ìkìlọ̀ ni kó o ṣe fọ́ọ̀kù rẹ̀ wípé o ti dáná lẹ̀ o kó bomi ń pa nǹkan rẹ̀ kó tó lọ ẹ̀ bíkọ́ típíkà ọkùnrin máa ń wò wípé wàhálà tiwọn nìyẹn òun ló mọ̀ kí ni yorùbá wí kò yí mọ lóhùn nìkan. ẹ sà mo tiẹ̀ fẹjọ́ wọn sọ dáàdù mi àti ẹ̀ tuntun jẹ́ ẹ̀gbọ́n dáàdù mi ìṣọ́ra ah, because wọ́n ti sọ mí di ọ̀tá wọn pé mo máa advice wọn pé ẹ ṣe dáadáa lórí àwọn méjì ọ̀tá dáadáa nù. so to the extent gan wọn ọ fẹ́ dìjà lọ́jọ́ kan mo ní ẹ mú máa sọ̀rọ̀ àwọn ìyàwó yín fún mi mọ́ tí ó bá ti jẹ́ pé ẹ̀ níjẹ́ máa yín sòótọ́ ọ̀rọ̀. so kọ́ wá ní yé sọ fún ọ. wọ́n sọ but he wants me to be on his side even if he is wrong. rárá don't be on his side don't be on his side ah láíláí téèyàn bá wrong gbogbo wọ́n bá ṣe jẹ́ sí ọ sòdodo fún ìbá ṣàfà rẹ ìbá ṣe bàbá ìbá ṣẹgbọ́n rẹ ìbá ṣe ah ẹ ṣe dáa tó <laughs> ẹ ṣe dáa tó sòdodo fún bí ò tiẹ̀ gbà ẹ̀rí ọkàn mọ̀ jẹ ilé ń ọ padà wá ìdíjẹ́ padà wá gangan ẹ̀rí ọkàn jẹ́ wípé ọmọ tí tọ́tẹnumọ́ kan náà yìí yóò ní nǹkan tó rí yóò tún padà wá wọ́n á má kẹ̀rẹ̀ bọ́ọ̀ máa fi ń sọ máa fi àyà kún máa fi instances kún máa fi tó jíṣẹ́ lára àtọ́lá kún máa fi ìgbẹ̀yìn kún pé <clears throat> bàbá <laughs> anytime nísìn let's sign out tẹ́ ẹ bá ti sign out account lẹ́ ń lè give me kákàǹtì yóò fi lè fúyẹ́ ìlànà fi ń sọ fún yín báyìí àríwísínú tiẹ̀ tiẹ̀ tún dé ju díẹ̀ ọ̀kan nínú àwọn brothers ó ní bàbá òun alábòsí ni àbòsí dídẹ̀ ń ṣe ìyá òun ní ṣàbòsí yẹn fún kéde pé ń ṣe sí o ní ń ṣe fún ìyá rẹ̀ níyálé ìyàwó kejì ó ní ìyàwó kejì ó ní mọ̀mọ́ òun gan nìyẹn ó ní bàbá òun ò dẹ̀ rí kò o ntí ń bẹ láàrin bàbá òun àti màmá òun bí ìmùlẹ̀ ni kò sí ní màmá òun ṣe tí bàbá òun rí láìda ó ní clearly dẹ̀ ní aburú ni òun tóun bá wa ní kó òun sọ̀rọ̀ nínà ló kù tí bàbá òun ò lè náà òun wá gbé ogun yẹn lọ sọ́dọ̀ màmá òun pé màmá òun tí wọ́n bá fún yín lẹ́tọ̀ọ́ kí èsì tí ẹ pọ̀njọ́ gbẹ̀ǹdẹ̀ àríkíámà ní ìní síbẹ̀ láti dìfẹ́ nìyí gẹ́gẹ́ bí ọmọ torí yín máa rántí mi ni torí kẹ ẹrù yóò lè bá a ni mo fi ṣe ó ní ọ̀n tó ń sọ yẹ o òun máa ń jẹ ìgbájú sí ń gbà mí ìyá wọn fọhùn lẹ́nu pé bẹ́ẹ̀ ni sọhùn yóò la bí ẹ náà wọ́n sọ pé bẹ́ẹ̀ ni ẹ sọ pé jọ ò lẹ bí mi ná ẹ sọ pé jọ ò lẹ bí mi ná ẹ mọ̀ pé jọ ò ní ilẹ̀ bí mi lẹ sọ mí lè ké ẹ̀yin ò ṣe máa kọ́ mi ní tẹ́ ẹ kọ́ mi pé kí n lọ kà ni mò ń sọ ṣé bí engineering mo ṣe mo dẹ̀ ń lọ ilé kéwú ṣé ẹ̀ rí dáadáa rẹ̀ lára mi gbogbo àwọn ọmọ àdúgbò mélòó ní mójútó òbí wọn bẹ́ẹ̀ mi ṣe ń mójútó yìí tẹ́ ń gbọ́rọ̀ sí wọn lẹ́nu bẹ́ẹ̀ mi ṣe ń gbọ́rọ̀ sí lẹ́nu kìí ṣe tí kìí ṣe torí tí torí tọ́lọ́wọ́n ọba nìyí ó ní látàkúlẹ̀ ọmọ òfin wà látàná àrùmọ lóko tí gbogbo ẹ̀ máa yọ àmọ́ ṣàlàyé fún ọmọ rẹ̀ bàbá oníwàásí sáájáde nǹkan kò dé kọ́dẹ́ yìí nígbà tí wọ́n bá wà in lighter mood màmá gan ni ó máa tó àwọn àṣírí tí bàbá ṣe tí òun náà mọ̀ pé kò dáa síyàwó màmá ọmọ yẹn sọ fún mi pé ẹ̀yin lẹ́kọ̀ọ́ ó ní bó lòun ó ṣe kọ̀ ẹ̀tọ́ tí ìbá ṣe tí tó bá gbé fún ẹ lè dá padà fọmọ ọlọ́mọ ṣé ọmọ pọ́n ló sọ̀rọ̀ yìí ṣùnú lẹ́ ẹ̀ ló sọ̀rọ̀ yìí ṣùnú lẹ́ bọ̀ṣọ́ ọ̀gbẹ́tì ẹ̀ nísìnyí ọ̀nkù ni bàbá kékeré ni kò lé tó ti ọmọ torí tọmọ yóò wò ní pé èmi mo bí ọ ta èmi lọ fẹ́ mọ sí wáàsí fún <laughs> wàhálà ládẹ ni but mọkẹrẹ wọ́n ma gbalada tiẹ̀ lọ but ma fàdó àràn lọ́wọ́ ma fàdó àràn lọ́wọ́ kì í ṣe gbogbo èèyàn ní rí òdodo tọ́lọ́mọba máa fún ní ìkẹ́ àti tẹ̀lé ìmọ̀dodo ọ̀tọ̀ ilé tẹ̀lé ọ̀tọ̀ so máa ṣàdúrà fún máa ṣàdúrà fún. the the last one sir. na afọ <laughs> sir afọ sir. o <laughs> ti gba máìkì dání gírẹ́dì àbúkọ adéjẹ́ ọ̀dẹ̀ síntòsí jẹ́ ọgbà máìkì lọ́rẹ̀. na àtẹ̀lé àbúrò wa lọ sí ó fẹ́ fẹ́ yà wọ́n. na àwọn parents wa ni wọ́n fẹ́ rí àbúrò mi yẹn. so àwa balọ̀ lé so a mọ̀ pé irú àwọn ọmọ tó náà jẹ́ kán pàdé ẹ̀sìn ta ni kì í ṣe true àwọn òbí wọn bí a peer group there about so àwọn òbí gan ní issues so wọ́n wá rò pé bóyá true ẹni tó fẹ́ fẹ́ ìyẹn fi ń kọ́ lẹ́sìn and there about so wọ́n ṣáà ní issue pẹ̀lú pé àwọn ò fẹ́ kó wọ jilbab pé àwọn ò fẹ́ kó máa wọ̀ pé bóyá òun ló kọ ìyẹn wá ní rárá pọ̀ nǹkan wọ́n tún láwọn ní issues pẹ̀lú pé òun tiẹ̀ ń wọ black pé àwọn òbí ọmọ àwọn àwọn òbí ọmọkùnrin àbí àwọn òbí ọmọbìnrin ní. ọmọbìnrin tá wá lọ. ok so wọn làwọn ò fẹ́ pé wọn ní style ọ̀rọ̀ mọ́ black. ṣé ọkọ fẹ́. ó fẹ́ sà. àwọn èèyàn ọkọ náà fẹ́. bẹ́ẹ̀ ni sà. kékeré ni tiẹ̀. nǹkan tá a sọ ni afẹ́hùn wo ya kọjá yìí nǹkan tá a sọ bẹ́ẹ̀ sà. kékeré ni tiẹ̀. ok sà. a sister lọ́ọ̀lù kà àṣẹ àwọn òbí ti ń jẹ̀ràn lẹ̀ wípé àwọn ò ní lọ́ọ̀yà kan ní nàìjíríà tó jẹ́ obìnrin tó jẹ́ mùsùlùmà tó gbóná èrèǹjẹ́ irú ọkàn tiwọn. ọ̀rọ̀ tí mò ń sọ yìí kí n tó dé ìlú ó pè mí mo ní mọ̀dínà ni mo wà ó ní ṣe bẹ́ẹ̀ ṣe tàwáfù ẹ jẹ́ ń sọ tí mo tí mo wà nù rẹ̀ fún tí wọ́n bá tó ṣẹlẹ̀ nínú àánú ọlọ́run ọba ó gbé ní kọ́ọ̀bù sọmọ pé yìí tún ti kọjá jẹ̀lbáàbù àwọn èèyàn mam òbí rẹ̀ ní inú ilé ìkọ́ wọ́n bá fà òun wò pé ńgbà tó ń ti fẹ́ lọ́kọ̀ yìí tọkọ òun dẹ̀ lágbọ̀ọ́yé ó ti parí síbẹ̀. Si ó fi lọ ilé ọkọ ìyá ọkọ ló pe ìyá ìyàwó àṣebí lọ́ọ̀yà amòfin èèmọ̀ ẹ̀rù jẹ̀jẹ̀lẹ̀ fún wa ní àmọ̀ pé bójúbójú ni tọ́ba tẹ̀ tún borí borí ó ṣeé gbọ́ bójúbójú wọ́n wá link up pẹ̀lára wọ́n wá láwọn fẹ́ rí i ọkọ ò dẹ̀ mọ̀ ọwọ́ á lọ sọ́mọ tí wọ́n ṣe wọ́n lù wọ́n fa gbogbo aṣọ rẹ̀ ya wọ́n wá jẹ́ kó kó skẹ́ẹ̀tì nídìí rẹ̀ kìí ṣe àlọ́ mọ̀ ń pa o. <laughs> wọ́n wá ní máa dá padà tó bá tún tó kó tún ṣe bẹ́ẹ̀. kí ni kóun ṣe máa ló fẹ́ lù ọkọ rẹ ńgbà táwọn òbí rẹ ọkọ rẹ díẹ̀ ní tiẹ̀ ń ọkọ ní ọkọ ní course láti travel out fẹ́ lọ ṣe postgraduate rẹ̀ ó fi ìyàwó rẹ̀ lẹ̀ pẹ̀lú màmá àwọn ọkọ so ti sàn lára rẹ̀ àbí ó yìí ń dà láàmú gbàtó ń sọ̀rọ̀ ń sunkún ó ní wọ́n wá ń júwe òun bí wèrè mo ní kékeré nù <laughs> bóun ni a ṣe júwe òjíṣẹ́ náà sàlá so n tí wọ́n fi júwe òjíṣẹ́ náà sàlá sàlá tí wọ́n bá fi júwe rẹ̀ máa dùnnú má jẹ́ kí yẹn ó disturb rẹ̀ dúró lórí òdodo rẹ̀ but wọ́n kankan tó máa ṣe tí ó mọ whatsapp subsiting tí wọn ò ní fi máa wò wípé àwọn kan wò náwó dànù lásán alhamdulilayi ó dẹ̀ ń ṣe yẹn ọlọ́run ọba kẹ pẹ̀lú gbogbo wọn yẹn wọ́n tún wá pè àwọn ń bọ̀ àná ni wọ́n láwọn ń bọ̀ ní àbẹ́ni ó ní bàbá mo nínà wọ́n tún bọ̀ wá nà mí ni o wọ́n ti nà mí nílé wọ́n ń bọ̀ wá nà mí nílé ọkọ wọn ò dẹ̀ máyì láti tú mi síta kí ni kí n ṣe yẹra fún ọ yẹra fún ọ nígbà wọn bá wọ ọ títí tí wọn ò bá rí ọ tí wọn bá ń sunkún kọ wá fún ọ ní májẹ̀mú tó fi padà. ọwọ́ báyìí lọ adúgbò pèlè léyìí àwọn òbí ọkọ àtọkọ wọn ò ní pírọ́blẹ́mù pẹ̀lú ọmọ àwọn òbí ọmọ yìí tó bá ti kúò lọ́dọ̀ àkàtà wọn kó mú gbogbo sùúrù tí ó bá mú kó fi kúò lákàtà wọn kó fi bọ́ sọ́dọ̀ ọkọ kọ́kọ́ wa mọ̀ fún un ọ̀gọ̀rọ̀ àwọn brothers ntẹ́fíńjẹ́ brothers ni kí sòkòtò kírun bá wà ń bẹ̀ àmọ́ nàìyàn ò sí ń bẹ̀ tọ́mọ bá dọ́dọ̀ wọn tán wá láti máa lò nílòkulò bí ó ṣe protect àmánà yẹn tí òfin ní di wípé ọ̀rọ̀ wa ṣẹlẹ̀ lọ́la wọ́n wà á máa fọ̀rọ̀ lọ àwọn àwọn sisters ní mi kí n má sọ bẹ́ẹ̀ mọ́ but bó ṣe jẹ́ nu ẹni tó lágbọ̀ọ́yé tí ń bá ń fọ̀rọ̀ lọ ẹni tí ò lágbọ̀ọ́yé bí ìgbà tẹ torí rẹ̀ pé ń fọ̀rọ̀ lọ wèrè ni ó tiẹ̀ burú jù bẹ́ẹ̀ lọ torí ìwé rẹ̀ àti ẹ̀mọ̀ pé eléyìí ò ní tẹ̀klif ó yẹ pẹ̀tà àwọn eléyìí táwọn mọ̀ pé tí wọ́n da sọ èèyàn bora tó yẹ pé wèrè ni wọ́n yìí ọ̀rọ̀ tó tiẹ̀ bọ́ ni wọ́n mọ̀ mú wa. so broda ló kì ní láti dúró tọmọ yìí ní dúró tí òfin ní jẹ́ ìbàlẹ́jọ́ burúkú. Nah. Three. Okay. wàdàkùn sàlám tó àbúkà àti mọ̀kúrò. ìbéèrè mi alákọ̀ọ́kọ́ sà mo fẹ́ béèrè ìbéèrè nípa ọ̀rọ̀ kan tí ọlọ́run bá sọ lórí kò rán pé òun dá ilé ayé fún ọjọ́ mẹ́fà wọ́n á fẹ́ béèrè pé ṣé ọjọ́ mẹ́fà yẹn ṣé òǹkà ọjọ́ mẹ́fà àwa èèyàn ni tàbí òǹkà ọjọ́ mẹ́fà torí mo máa ń sọ pé. rárá but inshallah next halkọ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ rẹ̀ wọ́n mi létí láti jọ sabt. Eh, àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí rẹ̀ tí sheikh islam sọ àrí ibn taymiya rahimahullah rahmatawasiya correction tí àwọn afa kọ̀ọ̀kan ṣe lórí rẹ̀ nǹkan kan báwọn inshallah agbọ̀. ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn nǹkan tí ìjọba máa ń seize lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n wá ń tà ní option price ǹjẹ́ ó lẹ́tọ̀ fún kí mùsùlùmí participate kó ra arúgbó bẹ́ẹ̀. méjì ni nǹkan tíjọba kọ̀ tó yẹ pé nǹkan yìí wọ́n ti fòfin lé wípé nǹkan tá a kọ ni àti nǹkan tí wọ́n jàǹbá àwọn èèyàn lọ́ọ́ gbà lọ́wọ́ wọn ẹ̀ǹpọ̀ pèsè méjì tó jẹ́ pé ntíjọba kọ̀ ni ni wọ́n wá seize bẹ́ẹ̀ ni o lè participate tó bá jẹ́ pé dàkejì ni má bá wọn participate gospel lẹ́yìn àbòsí lẹ́yìn má bá wọn participate nù so ọwọ́ àkùsí ọ lọ́wọ́ bó ṣe tọpinpin ní tí wọ́n ṣìṣì yìí ọ̀nà wo ni wọ́n gbà ṣìṣì kó tó di pé wọ́n mọ ọ̀nkṣan rẹ̀. bí bí àwọn mọ́tò tó máa ń bí àwọn mọ́tò tó máa ń tà ní option price yẹn. bẹ́ẹ̀ni iná mọ sọ yìí àwọn mọ́tò wà tọjá yìí pé wọ́n ti sọ yìí pé wọ́n fi òfin lélẹ̀ téèyàn ó fi gbé mọ́tò wọlé so ti yé báyìí nísìn òfin yẹn ẹni tí yóò lọ gbé wọlé tó rúfin ọ̀tọ̀ lẹ́yìn àwọn kan wà tọ́jà yìí pé kìí ṣe nǹkan kan ni disagreement níbẹ̀ láàrin àwọn custom àti àtẹni tó import nǹkan kò sẹ́tù wọn wọ́n fẹ́ wọ́n kàn fẹ́ ṣe mọ̀dàrú fún ni wọ́n wá lòpò wípé àwọn wà nínú aṣọ wọn mọ̀ pé aṣọ òun ọ̀kan ló méjì ìmọ̀kọ́ ọwọ́ wọná tàbí kọ́ ọwọ́ àjẹ́nà wọn mọ̀ wọn mọ̀ so wọ́n wá dòpò tó bá yẹ pé irú èyí ò ní má bàa wọn participate bọ̀dẹ̀ ń tọ́ fẹ́ gbé ọ̀nà ìlú <clears throat> gbé nǹkan wọ̀lú tí è sọ̀nà tó tọ́ alábòsí lòun náà wọ́n dá sí eré àbàbòsí rẹ̀ fún ni eyín ọ̀tọ̀. ẹlẹ́kìtà ni pé ẹnìkan wà ó máa ń dúnú mọ́ bá fẹ́ ṣe nǹkan ó máa ń ṣe stakọrọ ó máa ń ṣe stakọrọ torí máa ń bẹ̀rù pé kó máa kù sí mistakes ṣùgbọ́n ọmọ ìyá kan wá sọ fún pé ah ìwọ istakọrọ tó wọ́n máa ń dúró wọ̀ yìí bẹ́ẹ̀ kọ́ ni òjíṣẹ́ ńlá ṣe ní káwọn ṣe o bọ́ọ̀lù ṣe ní àṣẹ tí ìbá máa ṣe stakọrọ ó gbọ́dọ̀ ṣe lórí àwọn kan tó pàtàkì bí ìyàwó àwọn kan tó bá gbó pàtàkì rárá sẹ́ni wọ́n bí pé gbogbo nǹkan ló pàtàkì torí kò sí èyí tí o lè mú yàn wọ́ná kò dẹ̀ sí èyí tí aburú òdì lè ṣẹlẹ̀ ńbẹ̀ ẹ ló fi jẹ́ pé nínú àwọn sọ́lá fáwọn àgbọ̀ ìgbọ́n ní gbogbo nǹkan táwọn bá fẹ́ ṣe àwọn máa ń ṣe istikhara lé lórí jẹ́ kan lọ gbogbo nusus tó wá pé ká ṣe ju ẹ̀kan lọ kò fẹsẹ̀ rinlẹ̀ mutabaat ló fi rinlẹ̀ kí ni mutabaat ààrẹ èdè pàtó tó fẹsẹ̀ nǹkan rinlẹ̀ ọ̀tá wa rí ṣe sí nínú ìṣesí àwọn sàábé tó ń rìn lọ síbẹ̀ gẹ́gẹ́ bí àpèjúwe o bàtí wọn jó kaaba nná ọba tó wà nbẹ ngbà náà ó ní ó gbà ó béèrè ìmọ̀ràn lọ́wọ́ àwọn afa wọn ni kò filẹ̀ bẹ́ẹ̀ kọ́ má tàǹpà pẹ̀lú rẹ̀ ó wá sórí kòdó ó ní tọ́ba jẹ́ pé ilé yín jóná ṣe é filẹ̀ bẹ́ẹ̀ ilé ọba adédàlílé èmi ó ṣe istikhara. fúnjọ́ méje kí n mọ ètí ọkàn mi ò balẹ̀ lé ni ó ṣe istikhara fúnjọ́ méje là nà lẹ́yìn ìjọ́ méje yẹn lọ́wọ́ sọ yìí pé èmi ó tún káàbà ṣe o a eléyìí ní Muslim níbi báàbù kaaba pé wọ́n kaaba. wọ́n ti wo tẹ́lẹ̀ wọ́n tún padà bọ̀ wá wò na àwọn afáà mẹ́tẹ̀ẹ̀ta rahimahullah rahmatawasiya imam al-albani imam ibn baz àti mudarris imam salih ibn uthaymin sọ pé ah eléyìí ló fi hàn wípé dájúdájú a lè ṣèjẹ kan lọ torí ẹni tó ṣe lè ni àwọn sàábé dẹ̀ wà ń bẹ̀ wọn ẹ̀ takò sódìé aha tó túmọ̀ sí pé a lè ṣe ju ẹ̀ẹ̀kan lọ sọ̀rọ̀ márèjì lẹ́yìn sọ̀rọ̀ márèjì ni but decision ni tó fẹ́ take òfin jẹ́ pé anything tó bá fẹ́ take ní decision tó bá tẹ̀ ti seek opinion àwọn èèyàn tán ìṣe istikara kó tó take position rẹ kọ́ mọ́ dàbí ìgbà tó pé ìfẹ́ inú tiẹ̀ gan ló tẹ̀lé torí ẹ tó bá tẹ̀lé ìfẹ́ inú kò ní jèrè kọ́lọ̀ ń jẹ́ àjẹrè taba kinu ta insha Allah mẹ́ta náà ló kù taba kinu ta subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم صل على محمد وعلى ال بيت على ازواج ذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيت على ازواج ذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد الله اكبر sẹ́mi wa ká fi lọ ṣètò ọlọ́run ọba wọ́n níbẹ̀ àbíwẹ́dà bá tiẹ̀ lágbára twenty one days forty one days wọ́n ṣàlàyé bẹ́ẹ̀ ìgbà tí wọ́n wá dé mo pe ìkànnì àwọn ṣèkè wa pé àwọn arábì ti dé nípa ìjáde ìjáde báwo ni ká ṣe bá wọn lò ìkànnì wọn ṣàlàyé fún mi pé tí mo bá lágbára láti lé wọn padà pé ká ṣe bẹ́ẹ̀ pé bídẹ́ àwọn ni láti lé wọn padà pé ká ṣe bẹ́ẹ̀ pé bídẹ́ àwọn ni wọ́n gbé dé mo pe ẹlòmíì náà wọ́n ṣàlàyé pé tí wọ́n bá ti ń sọ̀rọ̀ kí n béèrè ẹ̀rí wọn nípa ní tí wọ́n ń ṣe pé kò lẹ́rìí ṣùgbọ́n náà ọ̀rọ̀ wọn wọ́n ṣàlàyé pé aníwá Muhammad sallallahu ó sọ náà ṣe pé balig anni walau aya wọ́n mú wá náà ẹ̀rí nípa pé balig ó wá láti ibi balaga yóò baligu tàbí lẹ́gàn so kíní wa dàrú náà lójú pé àwọn tẹ̀blígì mọ́wókìfù wo ni wọ́n wà nípa ṣẹ̀ríà Islam so jẹ́ nípa bẹ́ẹ̀. àṣàkà ana ìjáde wọn bídẹ́ àdé kò sí dẹ̀rújú ń bẹ̀yẹn but pé ìjáde ó wà ní súnà ìjáde òdodo ni bó ṣe jẹ́ pé nísìnyí àwọn nǹkan pọ̀ tó jẹ́ yí pé ẹ̀sìn fi lọ́lẹ̀ ṣùgbọ́n báwọn yẹn ṣe ń ṣe ó sọ di bídà mathalan dhikr nínú ogún tí ọba adẹ́dà ní kó jíṣẹ́ lọ́sàn àṣìlá fi fún wa ni gbogbo ìgbà ni ó yẹ kí ẹ̀ máa ṣe pékèrè ló fi jẹ́ wípé kò sí nǹkan kan láyé kò sí condition kan tí o máa wà kò síbì kan tí o máa wà kò sí àyè kan tí ò ní pékèrè tó gbọ́dọ̀ ṣe but àwọn àgbélẹ̀ ọ̀rọ̀ zikir tó fẹ́ di àdàmọ̀dì fẹ́ máa tí ò jọ tó jíṣẹ́ lọ́sà àṣìlám wa ṣé zikir la máa pè é náà. so téèyàn bá ní òun ṣe zikir á fi òṣùwọ̀n wọn òṣùwọ̀n tí ọba adẹ́dà ti gbélé wa lọ́wọ́ ó ní. تنازعتم في شيء فردوه إلى الله والرسول kò sọ pé wúlò la amúre mi ń kùn mà torí pé àwọn pẹ̀lú wa náà làjọ ń fẹ́ máa fa ọ̀rọ̀ torí isma ọwà èyàn yìí pé àìní àbùkù àti àṣìṣe ọwà fún òjíṣẹ́ náà sallallahu alaihi bó ṣe gba látọ̀dọ̀ ọba adẹ́dà but kò sí fẹ́ dá nìkan fún kò sí fún ẹ̀dá kankan tí àwọn sábẹ́ bá lọ jẹ́ àwọn nukba àṣàyàn nínú àwọn sábẹ́ lójíṣẹ́ náà sàásìlà márùn lọ jáde àwọn tí wọ́n gbọ́ oríkèéríkèé ẹ̀sìn tí wọ́n gbọ́ yìí kí ló oríkèéríkèé òun ọpọlọ ẹ̀sìn tó jẹ́ pé tí ó bá sí tọpọlọ tí wọ́n bá ní ọlọpọlọ kí ni á pè wèrè bára rẹ̀ ṣe léwu kó dán kó gbọ̀ngbọ̀nà tó wèrè ni ọpọlọ ẹ̀sìn tó jẹ́ pé tí ó bá sí fún èèyàn ẹ̀sìn yẹn ò dúró ó ní tawhid tawhid ló fi jẹ́ pé gbogbo oríkèéríkèé tawhid ọ̀ràn yìí fún kí èèyàn gbọ́yùn yìí torí pé kí ni kọ́mọ́bà kó sí shirk alkufriyat ọ̀ràn yìí tawhid wàá wẹ̀ tawhidat owó sílẹ̀ ni ṣe àlè kan sílé àlè ná abala kan sílé ká má ná kejì kò pọ́sibù tá a gbà lérò pẹ̀lú yìí ni pé tawhidullah subhanahu wa ta'ala bil ibada wa tawhid nabiyina sallallahu alayhi wa sallam bi tura ìmọ̀ ọba adẹ́dà kan ní ọ̀kan ṣoṣo tá a máa sìn pẹ̀lú òfin ẹni tí a fi ìjọsìn sí àti ìmú òjíṣẹ́ sallallahu alaihi wasallam ní ẹni tá a fi dọ̀ téèyàn bá ní àníyàn tó dáa ṣùgbọ́n tó ṣe kọjọ́ tòjíṣẹ́ sallallahu alaihi wasallam ń tí a pè ní pé ó ṣe bídẹ́ à ẹ̀sìn tẹ́ni tó ṣe bídẹ́ à ṣe ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ̀ torí ọ̀rọ̀ òjíṣẹ́ sallallahu alaihi ó ní man amila amadan laysa alayhi amruna fahuwa radd. àwọn tí wọ́n lọ jáde tí wọ́n jẹ́ nukba àṣàyẹ̀yẹ̀ nínú àwọn sábẹ́ òjíṣẹ́ náà sàlám wọ́n gbọ́ tọ̀hídì wọ́n gbọ́ fíkìyì wọ́n mọ̀ nípa akhlaq wọ́n mẹ́sìn àwọn ni wọ́n lọ jáde ló fi jẹ́ pé tí wọ́n bá lọ wọ́n yìí padà wá wọ́n máa tẹ̀ dó síbi tí wọ́n bá lọ ni láti kọ́ wọn lẹ́sìn lẹ́fi máa gbọ́ wípé bóyá ibì kan ní Cordoba Spain ibi tí wọ́n ń pè ní Spain nísìn tó jẹ́ Andalus nígbà yẹn ẹ máa gbọ́ Yemen ẹni tí òjíṣẹ́ lásán asálàm rán lọ síbẹ̀ ó ní Muaz bonu Jabal kí ni tó sọ nípa Muaz bonu Jabal sáré nítorí rán létí ó ní ẹni tó mọ halal àti haramu jù nínú umma mi o ó ní Muaz bin Jabal òun ló rán lọ sí Yemen ìgbà tí ó rán lọ ó ní litakun awwal ma tad'uhum ilayhi shahadatu allah ilaha illallah nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ pè wọ́n sí ó ní wípé ìjẹ́rìí sí wípé kò sí ní tó tó sìn àfi ọba adẹ́dá nìkan pé èmi dẹ̀ ní ìránṣẹ́ rẹ̀ kí ni ìhùn níbi abalẹ̀ ẹ̀sìn tawhid àti sunna ó dúró sí yemen ìgbà tó fẹ́ máa lọ ó wò jíṣẹ́ náà sọ̀lá àlàsọ́lá báyìí ó bú sẹ́kún kí ló fà sátùn ríra mọ́ báyìí kò dẹ̀ sí tí ọkàn mi jẹ̀ràn láyé mi bí kí n máa rí ọ̀n gbogbo bàbá yìí kí ló ń ṣe lásán àṣìláàmù fún sọ fún ó ní tọ́ ọba bá mi ọba sáré mi kọ sálámà sí sáré sí mi ń sáré torí kí ló sọ ó ní gbogbo ìgbà tí wọ́n bá ti sálámà sí mi ọba adẹ́dá ó dá ẹ̀mí mi padà sí mi lára yọ sọ pé lágbájá ọmọ lágbájá tó ń sálámà sí ọ dáhùn sálámà rẹ̀ sọlá àlọ́sọlá torí ńgbà tí wọ́n ní àmọ́ bá ṣe sálámà sí ọ bó o láṣẹ sàṣàlátù fún ọ ó ní ìgbà tó ló ń gbọ́ àṣàlátù wa àti sálámà wa wọ́n ní báwo ni o ṣe fẹ́ gbọ́ngbà tó jẹ́ pé ó ti máa jẹrà nínú sàárè torí ẹ̀kọ́ tọkọ wọn ni wípé tí wọn bá ti sin wa á ṣe kí ni á jẹrà nínú sàárè wọn á dá wọn lóhùn ó ní al ahya fi quburi yusallu àwa tá a já níbi ọlọ́run ọba à ń ṣe ẹ̀mí àkú àwa nù sàárè. No à ń kírun irú òun wo ni ó yí ọba adẹ́dà irú sẹ̀mí wo ni sẹ́mi pé ìsẹ̀mí àfonífojìnnú ó yí ọba adẹ́dà so ti yé báyìí nìsín bọ̀dá alimuyin tó bá ti sọ pé Allahumma salli ala Muhammadin wa sallim gbólóhùn yẹn màláìkà kan bẹ ní ọ̀dọ̀ wa báyìí nìsín bá ti jókòó kò ní sẹ́ méjì àsọlátù ṣíṣe fójíṣẹ́ lásánà lòun máa ń ṣàkàkiri yóò wá lọ síbi sàárè rẹ̀ pé lágbájá ọmọ lágbájá ó ṣàsọlátù fún níbi báyìí ló fi jẹ́ pé ọlá ń bẹ fún àsọlátù tó pọ̀ gan pẹ̀lú yùn bàbá èèyàn tó bíyàn tó bá jẹ́ mùsùlùmí òun náà tún ti kófà nígbà tó ń sọ pé lágbájá ọmọ lágbájá ọlọ́run ọba wá ṣe mẹ́wàá fún ọ padà yóò pa ẹ̀ṣẹ̀ mẹ́wàá rẹ yóò fún ọ lágbèéga mẹ́wàá lópin ìgbà tó ń bá wọn ti ń sàṣọ látù yẹn kò sí àwọn màláìka tó ń ṣàṣọ látù fún wọn náà ló fi jẹ́ pé ọlá ń látù tó pọ̀ ló fi jẹ́ pé látara àbéèrè tí Mu'az bunu Jabal béèrè yẹn àwọn ìmọ̀ ẹ̀kọ́ tó pọ̀ ó ń ṣe kí ni ó jẹyọ Mu'adh Jabal ó lọ síbẹ̀ ó lọ kọ́ wọn lẹ́sìn ńgbẹ̀ yé wọn tán tí gbogbo ẹ̀ rinlẹ̀ dáadáa ló tó ráàyè sọ pé òun bọ̀ wálé báwọn nínú àwọn ìdí mú àwọn eléyìí wá nínú wọn ni wọn máa sọ wípé báyìí lọ jáde sàbí báyìí lọ jáde sàbí báyìí lọ jáde bẹ́ẹ̀ kìí ṣe irú jáde tẹ̀lé ìjáde tiwọn táwọn tẹ̀bílì kìí ṣe ìjáde ìmọ̀ torí wípé irúwọ́ ògiri wa ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ń sọ pé àwọn lọ jáde gan àtàwọn tí wọ́n ń darí wọn gan irun gan wọn ò lè sọ pé wọ́n máa kí i. ta a bá léyàn mọ̀ ń kí níta ń ni wípé kó kí bí ọba ṣe fi rán òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá torí wípé kí sọ ó ní sọ́lù kọ́márọ̀ ẹ̀tùmú ni ó sọ́lì ẹ kírun bẹ́ẹ̀ ṣe rí mi tó tẹ́ǹkì tí mò ń kírun torí wípé kírun ìdá kan nínú mẹ́wàá aláàdá ní ọgbà bí irun bá ṣe jọrun òjíṣẹ́ náà sàlàyé islam sí ló ṣe wọlé sí náà so ìjáde tí àwọn ń jáde ìjáde kìí ṣe jáde tó tẹ̀lé ojú ọ̀nà àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sàlàyé islam èkejì ni wípé àkídà àwọn àkídà sùfíà ló fi jẹ́ wípé wọ́n sọ pé gbogbo ibi táwọn bá lọ tí wọ́n bá béèrè lórí ìmọ̀ ẹ má dáhùn ẹ má dáhùn torí kọ́mọ́ bá di kọ́mọ́ fàǹfàǹ kan mi mọ́tàlá látara yẹn ọ̀tàkùn tí àwọn sàbí òjíṣẹ́ náà sàrà sílám ṣe àwọn sàbí òjíṣẹ́ náà sàrà sílám tí wọ́n lọ jáde torí wípé àáfàá ni wọ́n onímọ̀ ni wọ́n gbogbo táwọn ẹni tí wọ́n gbé jáde lọ sọ́dọ̀ wọn tí wọ́n bá béèrè lọ́wọ́ wọn lórí ìmọ̀ wọ́n ṣàlàyé fún wọn yékéyéké torí tí wọ́n ń lọ jáde ló lórí ní ìpèpè sójú ọ̀nà ẹ̀sìn ẹ̀sìn sì ni wípé nísìn èèyàn ní kó ta fún lọ lẹ́ran ọwọ́ fún un tó ti ń rà sóò fún un lẹ́ran la bẹ́ẹ̀ náà ni wípé ẹni tí olóhùn kọ́ lẹ́sìn tó kọ́ ní tewhid ó rí nǹkan kan ó rí nǹkan kan torí wípé kí ni bi bí ò sí ní diwèrè àti diwèrè rẹ̀ sì wẹ̀ ó súnmọ́ torí wípé gbogbo nǹkan tó bá gbọ́ tí ó ròyìn pé ara rẹ̀ ni tí èdè sara rẹ̀ yóò máa mú ma náà so ti yé báyìí nísìn ló fi jẹ́ pé ìjáde tí wọ́n ń lọ ìjáde wọn ò jọmọ́ títà wọn sàbẹ̀ ti sofia tọ́lá kìdá wọn kà kìdá sofia ah, kìí ṣe àkìdá salaf tábà ní salaf àwọn tí wọ́n tẹ̀lé ojúpọ̀nà tó jíṣẹ́ lásàlá àṣàlá mú wa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 gbangba àwọn ẹ̀rí pọ̀ máa wọ̀n so àwọn iṣu pọ̀ tí wọ́n kó dání wọ́n gbìyànjú gan làṣẹ́k fìdálẹ̀ bó ti gbìyànjú wọn ṣe lórí ojú ọ̀nà bó ṣe kí n gbìyànjú ó dàbí ẹni tó jẹ́ pé ń lọ mẹ́ẹ̀dúkùrì ni látìkù tó wá fèsì ọ̀nà Port Harcourt tí ń wá ń sáré tí ń làágùn ṣé kò gbìyànjú but ṣé yóò dé. Maiduguri la so ló fi jẹ́ pé ìyẹn gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìyẹn gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ manhaj bó o ní òjíṣẹ́ náà ṣe pépè lórí nǹkan ìyẹn lè ṣe márèjì nísìnyí kó ṣe bí dáa látara wípé kí ni kò sí bọ́lọ̀mù ọba ṣe fi ṣe kí ni bó ṣe fi rọ́ọ̀jì ṣe náà sọ̀rọ̀ àrọ̀ sọ̀rọ̀ ló fi jẹ́ pé èèyàn ọkọ̀ bí ó sì ṣe márèjì tí ó fi rí bí ọlọ́run ọba ti fi rán jíṣẹ́ lásán àṣìlá látara kí ni ó ṣẹlẹ̀ àlùbáríkà ti ń rọ̀ ọ́ tí ọba adẹ́dà fi rán jíṣẹ́ lásán àṣìlá kò ní kú nínú ìgbésí ayé yẹn wípé èèyàn àtàwọn tí ò ní kan ṣe wọ́n rí i pé easy avenue ni kò ní ìdìpé fún ẹnìkan ó pè ọjọ́ kò wípé kọ́ wa máa kọ́ ọ ní fatia tàbí kọ́ máa kọ́ ọ ní báyìí sọmọ yìí pé ọgọ́rọ̀ síwẹ̀ wọ́n máa fún kéwú wípé kéwú sọ̀rọ̀ kí bọ̀ṣáàmù àti wàlìjẹ́ ní ọ̀rọ̀rùn téèyàn ọba ṣe tí ọba kéwú torí kéwú téèyàn ò fi ní gbé tí ó fi di wípé yóò rí ìbínú gbogbo àwọn nǹkan báwọn ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ tó jẹ́ yí pé maybe in future tọ́rọ̀ bá tún jẹ́ àṣà ìyẹ̀rẹ̀ kéèké wọ́n gbìyànjú àṣà kan gbìyànjú but ojú ọ̀nà àwọn ẹsẹ̀ bọ́lá wọn bá ṣe ní káṣà ẹ̀sìn ni wọ́n ṣe ń ṣe ń tọ́fà nù bọ̀dá wa ní kó lé wọn kí ni wọ́n mùsùlùmí ìyẹn lè fa kọ́nù kọ́ tí bá advice rẹ̀ yẹn ni wípé tí wọ́n bá mú wá tí wọ́n bá ń tí ń fulẹ̀ tó kí àwọn aláìmọ̀kan lè mọ àwọn kárí ìwé ó ṣe àlàyé rẹ̀ kéékèèké pẹ̀lú tọ́ka sí tó fi jẹ́ pé a rí nínú wọn gan tí wọ́n rí pé a ah, ọ̀rọ̀ dẹ̀ o torí mọ́sálà ọ̀kan nínú wọn sọ pé sheik mọ́nínà wọ́n lè máa ń tako àwọn débi pé gbogbo ibi tí wọ́n bá lọ tí wọ́n bá ti dákọ̀ àlìmọ̀ṣọ́ wọ́n sọ pé ẹ ṣọ́ra fẹ́nìkan tó ń bẹ́ńbẹ́ báyìí báyìí báyìí báyìí báyìí báyìí wípé kí ló fà mo ní bẹ́ẹ̀ nítorí pé mo mọ̀ wọ́n tán mo dẹ̀ ṣe mo mo dẹ̀ pé àmọ́ náà. torí ìgbìyànjú wọn a gbìyànjú láti darapọ̀ mọ́ wọn mo dẹ̀ dé headquarters wọn mo dẹ̀ bá àwọn olórí wọn ní headquarters sọ̀rọ̀ ìyẹn ní Pakistan ní raiwe ìgbà tá a dẹ̀ dé a gbìyànjú ẹ wá o ìpèpè téèyàn bá pè fún bí ogún ọdún tí ó fi produce àáfà kìí ṣe pèpè bójìṣẹ́ lásán àṣọlám sẹ́nu torí wípé kí ni ńgbà tó ń pèpè zero level ló bá àwọn abọ́gibọ̀pẹ̀ àwọn ọ̀mùtí àwọn anísìnà oríṣiríṣi janganjangan bá àwọn lòjíṣẹ́ lásán àṣọlám bá ṣùgbọ́n pẹ̀lú manhaj ilahi ọjọ́ wọn ó rè wọ́n ó fẹsẹ̀ débi wí láti ìgbà táwọn wọ̀nyí ti lọ àárí èèyàn torí bí wọn mọ́ nítorí náà ẹ jẹ́ ká ṣe báyìí lórí àkídà ká máa lo àlàkídà tuntun a simplify rẹ̀ àwọn kan rẹ́dì láti fàsìkò wálẹ̀ lórí fẹ́ẹ́ ẹ jẹ́ ká máa lo fiqh bil adilla bulughu maram ó wà nítòsí káàkiri lórí akhlaq ká máa lo adabul mufrad ti imaamu bukhari ọwọ́ ọgbà ìwọ̀n tí olúkálukú bá gbà ń kéwu lórí eléyìí kó wá lọ jáde kó pèpè sí ó lè jẹjọ́ mẹ́ta á ah, ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ kí a mọ rírì òbí pẹ̀lú ẹ̀rí báyìí ẹ̀rí báyìí tí ń bẹ nínú adabul mufrad táàbà ṣàlùwàlá ẹ̀jẹ̀ àṣẹ báyìí ṣe báyìí ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀rí tí ń bẹ nínú bulugh maram ẹ̀jẹ̀ àṣọra fún àwọn àròrí àti àdìọ́kàn wa pẹ̀lú ẹ̀rí tó ń bẹ nínú báyìí báyìí nínú al-aqidatu tahawiyya mọ́ ní tẹ́ ẹ bá tá a bá ṣe tán báyìí ẹni tó bá lọ́jọ́ mẹ́ta tó padà wá tó rìvíw rẹ̀ òun ni kọ́ qualify láti lò fún ọ̀sẹ̀ kan ní pẹ̀lú bó bá tún ṣe tẹ̀síwájú sí nínú kéwù ẹni tó bá tún tẹ̀síwájú báwọn ni ó ní àǹfààní láti sọ pé kó tún lọ jáde yìí yóò fi jẹ́ wípé ìjáde yìí yóò jẹ́ ìlmí yóò dá lórí ìmọ̀ tí èèyàn bá ti ń dàgbà sí lórí rẹ̀ yóò máa ṣe kí ni yóò máa dàgbà nínú ìmọ̀ sí i. afa Miftah ti Abdulaziz Islamic Foundation yóò mọ iye òǹkà àwọn tí mo bá sọ̀rọ̀ níjọ́ náà lọ wọ́n ní àwọn ti gbọ́ mi yé ṣùgbọ́n káwa máa wá wípé ọ̀rọ̀ òdì yé wa ni ká máa wá tá à ń bá ti ń wá ọ̀ ń bọ̀ wá yé wa àwọn ròyìn pé kò yé wa àwa mọ̀ yìí pé kò yé wọn sẹ́mọ̀ pé ẹni tó rò pé àtẹnutọ́ mọ̀ pé ìyàtọ̀ wà láàrin wọn ẹ jẹ́ kí n fún wa ní àpèjúwe rẹ̀ tí ọmọdé àti wèrè tí wọ́n bá lọ sí àtàn wọ́n sa gbogbo pépà mílò tẹ́ ti àti ti míìkì àti ti agolo rẹ̀ àti gbogbo ẹ̀ wọ́n máa kó káàkiri wọ́n mọ̀ pé àwọn wèrè yìí àbẹ́ẹ̀ rí ntọ́ da tó fáìn báyìí tí wọ́n lọ dànù bọ̀dúngbà wọn bá kó wálé ẹ̀yin sọ pé a ẹ̀ra ọ̀rọ̀ ọmọdé sá ọmọdé àtàwọn wèrè yìí tẹ́ mọ̀ pé ẹ̀yin tẹ́ sọyún ẹ̀yin mọ̀ but àwọn tí wọ́n ṣe tí wọ́n ṣe àwọn rò pé tẹ́ mọ̀ pé méjèèjì kò jọra wọn bàbá yẹra ládàra pa yẹra yẹn kò sí tí wọn sọ tán ẹ bá tọrọ ìdáyà fún àfa yẹn o gbogbo ń téèyàn máa ń ṣe lẹ́sìn kò sí ètí òpè sí lára tán o but ó ń takò dáwà ó ń takò jáde ẹlòmíì jókòó orókó ń tẹ́kù but ajá ti ń gbóòrùn eh, so ṣé ti yé báyìí nísìnyí but àdákẹ́ ẹnìkọ̀ọ̀kan tó bá mú ọ̀rọ̀ wọn wá á ṣàlàyé fún un yálà nínú wọn ni o tàbí kíní but problem ẹlẹgbẹdẹ normally tó bá ti di pé ọ̀tá gbẹgbẹ wọn wọn máa ya wèrè ni wọn ò bu ọlé ìbú wọn sọ ní tí ò yẹ kí wọn sọ lórí rẹ wọn ò ṣoríṣiríṣi bam bam bam bam lọ so wàá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni tó nímọ̀ tó lè fún wọn lésì nítorí pé wọn máa ń da ìwọ sínú oyin látara pé kí ni wọ́n kò tí hadith but níbi títú hadith yẹn wọ́n tún láti fi justify ìfẹ́ inú wọn tó yapa sí bí òjíṣẹ́ náà sàlám ṣe tu fún àwọn sàbí wọ́n lè sọ pé ńgbà tí òjíṣẹ́ náà sàlám gbọ́ tó sọ wípé bọ́ọ̀lùgù àníwọ̀lọ̀ àyà sàbí kan sẹ́ẹ̀ gbà sílámù ni bó ṣe gbọ́yùn báyìí lọ́ba gba ìjáde lọ kọ padà dé mọ́ ibẹ̀ lọ tán sí wọn náà wà mọ̀ pé ọ̀rọ̀ tó sọ yìí hadith sọ yìí lóòótọ́ but ṣé tùmọ̀ rẹ̀ ni ìnú yìí pé tó o bá ti gbọ́ gbólóhùn kan nínú òfin tó jíṣẹ́ nasa àṣálà mú wa jumla mú lò pèpè sí mọ́tàlá làá bóyá tẹ́lẹ̀ àwọn èèyàn tá n bá fẹ́ ṣàlùwàlà wọn kàn máa ṣàlùwàlà lọ ni wọ́n wá fẹ́ ṣàlùwàlà wá ní bísímìlà wọ́n ṣàlùwàlà wọ́n á bẹ̀rẹ̀ ewu lélẹ́yìí o tún ní bísímìlà lórí àná iṣẹ́ náà sàlám ní pé kò sí irun fẹ́ni tí ò lálùwàlà kò dẹ̀ sálùwàlà fún ẹni tí tí ò ṣe bísímìlà wọ́n á má la wa wọ́n má la wa ṣọ́ ma pé àlàyé tí ó ṣe kí ni o ti tẹ̀lé súnà òjíṣẹ́ lásán àṣàlám ó dẹ̀ ti pèpè ó ti ṣe tẹ̀gbọ́n rẹ̀ ó ti ṣàlàyé rẹ̀ tó àwọn àlàyé pọ̀ lórí rẹ̀ báwọn bọ́dá kan dá gbogbo ẹ̀rú mọ́ra wọn olúkálùkù ọkàn sọ gbogbo tó àdúrà kan láà máa ṣe pé ọlọ́run bá pè wọ́n padà kó jẹ́ wọn ó gbọ̀ yìí ọlọ́run má ṣe ìyẹsẹ̀ àwa náà kó lójú ọ̀nà náà. ẹ ẹ dákẹ́jì sá aya quran ti ọlọ́run sọ nínú tíra rẹ̀ pé faiza wahiyitum bi tahiyatin wahayu bi asan minha aw radduha so ó fa ìṣkálù láàrin àwa tulabu wọ́n sàlàyé pé tí bá ní asalaamu alaykum kásẹ̀ wa alaykum salaam wa rahmatulah tí wọ́n bá ti sàmú aleykum rahmatulah wa aleykum salam wa rahmatulah barakatu wọ́n ti ní bí wọ́n bá ti sàmú aleykum rahmatulah barakatu káyọ̀ wa aleykum salam wa rahmatulah barakatu wa makifiratu. ìyẹn wà ní wọ́n wà ní sísílẹ̀tà hadith sahiha. wọ́n wà ní gbogbo hadith tó wá ń pa ẹ̀ pé dọ̀wọ́n ìfún mi. rárá wọ́n ti gbé fúnra wọn kéèyàn tó sọ pé wọ́n dọ̀wọ́ fa hadith kó máa ń tó ń jẹun ibi tó ń jẹun ká ń dó kó tó sọ bẹ́ẹ̀ tí ò bá jẹun kánú tó bá sọ bẹ́ẹ̀ nítòjíṣẹ́ nasa asalam sọ lónìí kò sọ yẹn òjíṣẹ́ nasa asalam dẹ̀ ní irọ́ pípa mọ́ra yín kò rí bí irọ́ pípa mọ́ mi o ẹnikẹ́ni tó bá ń gba ọ̀rọ̀ látọ̀dọ̀ mi tó pè nírọ́ òun gan ló lórí òpùrọ́ kó fi ọwọ́ ara rẹ̀ wá ibùgbé inú nálẹ̀ fúnra rẹ̀ látàyè lọ nínú sẹ́sẹ̀lẹ̀ hadith sahiha àwọn sàgbé ní tá a bá sálámà sójì ṣẹ́ná sàásìlám pé asalaamu alaykum wa rahmatulah ima dáhùn alóhùn ìpè wa alaykum salaam wa rahmatulah wa barakatuh wa makfiratu but ìbẹ̀rẹ̀ pẹ̀lú wa makfiratuhu ìyẹn ló da'if bóyá o ti ṣe kutubi ti béèrè irú béèrè yẹn orí ó wá ta ara bọ́ àwọn àlàyé lórí rẹ̀ lọ́nà wọn ni subhanallah so ìbẹ̀rẹ̀ pẹ̀lú mọ̀mọ́kfíràtù òun ló da'if but ife ìdáhùn pẹ̀lú rẹ̀ ó sahih alẹ́ rà kọ́dà wà hasan wọn fi jọba kún lọ́kẹ́. alekun sọlá ń tọ́lá bàbá bẹ́bí. mo pè ní bóyá wednesday or tuesday. bẹ́ẹ̀ni mi mi sí mi mo lè gba kọ́ọ̀lù báyìí wednesday tó kọjá lọ yìí bẹ́ẹ̀ ni mò ń jakoro lọ. ọ̀rọ̀ nípa cooperative ni sir Islamic cooperative. na na gbogbo lecture kan tí wọ́n ní àwọn tí ó bá jẹ́ member pé wọn ò lè benefit. yes pé because wọ́n ti contribute pé contribution wọn yẹn is just like eh, pé bóyá wọ́n ti yá wọ́n ti fún cooperative yẹn lówó bígbà tí wọ́n yá cooperative lówó síwájú so ká wá gba owó yẹn padà pé ó ti ń di dọ́bù wẹ́yà ìgbà ọ̀sán ṣe so mo á ní. èmi náà gbọ́ ní ìgbọ́ ní ìgbọ́ yẹn <laughs> owó àgàrí sí mi. ṣòwò láwọn tó lè benefit gbọdọ̀ jẹ́ àwọn tí wọn ò kí ṣe mẹ́mbà. àjùyè <laughs> rárá ẹni tó ló ń gbọ́ ló ń sọ. ní lẹ́tọ̀ tí mo gbọ́ ni mo sọ. ohun tó ń gbọ́ ló ń sọ ẹ ẹ wá fẹ́ béèrè lórí tó gbọ́ gbọ́ sáadáa sí i wà á kó gbọ́ dáadáa sí ó kò sí wàhálà inshàlá torí ó wà contrary to common sense and sharia. Ah, so one question. na na ẹnìkan ló béèrè question yẹn eh. so ó ní ibi tó ń ti lọ kí imam grip imam tó lead wọn kò ní àlùwàlà wọn ti gbàgbé wọn rò pa wọn lálùwàlà so wá dórí second raka ni mọ́mù ni afẹ́ wa. ọwọ́ arántí. yes mọ́mù yẹn wá kúrò tí a àwọn tó wà lẹ́yìn wa kọ́ síwájú bọ̀dù mọ́mù yẹn ní kí wọ́n má kírun yẹn kí wọ́n gbọ́dọ̀ tún ìkọ́ mọ̀ ṣe pé because ohun tó ń lídìí irun tẹ́lẹ̀ wọn kò ní alọ́ ala. rárá wọn ní o torí ibi tó kéde fún wọn yẹn òun gan lè lọ ṣàlùwàlà tí ò bá sọ̀rọ̀ kó kọ̀ntínú níbẹ̀ pẹ̀lẹ́rì o òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam àwọn instances wa ó jọ ẹyọ kan lọ ọ̀kan nínú rẹ̀ wọ́n ti ṣe kọ́ọ̀mà wọ́n ti ṣe takbiratul ihram òjíṣẹ́ lásán àṣàlá ní makanakum ẹ̀dúró bẹ́ẹ̀ ṣe wáyé ọ wá lọ wẹ̀ ọ wá padà wá ọ wá ṣe takbiratul ihram èkejì instance mi tó ṣẹlẹ̀ Ali radiyallahu anhu ó ní bainama kunna fi salat ńgbà tá a wà nínú òrun ìrun asr ó ní òjíṣẹ́ nasar islam dojúkọ báyìí ó ṣe báyìí kò sọ̀rọ̀ torí pé wọ́n ti wà nínú ó wá lọ lọ wẹ̀ ìgbà tó wá wẹ̀ dé ó wá kọ́ntínú níbi tí ó bá dé ìgbà tó wá sálámà lọ́wọ́ ní ọmọ ènìyàn ni mí mo lè gbàgbé mo rántí ni wípé mi tí wẹ̀ mo dára jẹ́nàbà mi tí wẹ̀ torí rẹ̀ ni bíi àwọn ìmáàmù ìmáàmù khalifa khatab umar bin khatab àtòun àtọmọ rẹ̀ position àwọn ni wípé àmúmúbàlùwà la jẹ́. gbogbo àwọn àfáà yòókù yàpá sí yẹn sotí yẹ báyìí nìsín position tí wọ́n ní pé àmúrun wọ́n bá lò àlàjẹ ẹni táàmùrún bá gbé kó tún àlò àlàṣe táàmùrún bá gbé wọn lórí irun wọn ó jáde wọn ó fọnà wọn ó tún àlò àlàṣe wọn ó padà lè ṣe bìnnà lórí tí wọ́n ń bá bọ̀ ó wà nínú mọ́wọ́tà Imam Malik rahimahullah mutawasa so bí màmú yẹn bá lu ara rẹ̀ ṣe jáàmù ó dìpẹ́ǹd lórí ẹ̀kọ́ tó bá ti ń kọ́ àwọn jàmáà bọ̀ ó lè fèsì wọn kọ́ sọ wípé wọn ó ti mọ̀ wípé káwọn dúró dé òun ló ń sọ yóò ṣàlùwàlà yóò kọ́ntínú níbi tó bá pàdé tàbí kó ṣe al-istiklaf kí ni istiklaf yóò fa ọ̀kan nínú àwọn jàmáà tàbó kan náà àwọn jẹ́wọ́n tí wọ́n bá tẹ̀ ti rí wípé ó ti kúrò nínú iwájú wọ́n bọ̀ síbẹ̀ láti ràn án lọ́wọ́ láti kọ̀ntínú tó bá wà lọ ṣàlùwàlá tiẹ̀ tí ò bá sọ̀rọ̀ ètò kí ibi tó kí dẹ́hùn náà ti kọ̀ntínú tó bá yẹ kó bá wọn ní rúkú nù rákà yẹn ó dẹ̀ yẹ pé rákà kejì nìyẹn abẹ́kẹta ó dẹ̀ ó ṣàlùwàlá kó sọ̀rọ̀ kò ṣe gbogbo nǹkan tó lè ba tó lè ba táàyí tí ò yẹ ká ṣe nínú òun a ní sọ pé tí ò bá àlùwàlá yẹ torí pé àlùwàlá rẹ ti bàjẹ́ náà asán ẹ̀hẹ́n tí ò lè ba bíi ká sọ̀rọ̀ ká máa tàkúrọ̀sọ nǹkan kan máa sọ̀rọ̀ ká lè ṣe gbogbo wọn yìí nínú òun ó wá bá wọn lórí ìrùkú rákà yẹn náà a jẹ́ pé kò mí sí rákà kankan yọba wọn kìlọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kọ́ wá sọ yìí pé wọn ò gbọ́dọ̀ kọ̀ntínú wọn ó tún ikọ́ mà mí ṣe afẹ́kẹ́ o amúrun ẹ̀rẹ́ yóò kò mọ tí ń jà mọ̀ lọ́sọ̀dọ̀ lọ́sọ̀dọ̀ rẹ̀ rẹ̀ yóò kọ́ ẹ̀mí ọ̀mọ́ amírun amírun yín kọ́ yóò kọ́ lámù wọ́n ọmọ yìí wọ́n ọmọ tí ń jà mọ̀ lọ́sọ̀dọ̀ rẹ̀ rẹ̀ ó bá ti lọ tán á mi fẹ́ gba ọ̀rọ̀ yẹn tí a bá ní Yorùbá lọ tán Islam ti lọ tán nílẹ̀ Yorùbá torí Islam àti Yorùbá láti pilẹ̀ wọ́n jọ àpọ̀ báyìí ní a máa fi sọ pé ayé làwọn bá fa ayé làwọn bá làwọn bá Islam ọ̀sán gangan yóò wọlé dé wọn mọ̀ yẹn tẹ́lẹ̀ Islam ó ló fi jẹ́ pé ọ̀gọ̀rọ̀ èdè Yorùbá ó wọnú wọn ní àwọn fẹ́ lọ ṣe right wọn fẹ́ lọ ga right ni wọ́n shorten sí ga yẹn ló fi jẹ́ pé àwọn terminology fiqh islami ó wọnú èdè Yorùbá lọ́nà tó pọ̀ gan-an eh. jazakumullah khair sa um, láti ọ̀dọ̀ àwọn obìnrin ẹni alákọ̀ọ́kọ́ ní um, asalaamualeykum sa wípé ẹjọ́ òun fẹ́ kẹ́ ṣàlàyé ohun tí Islam sọ lórí àwọn forever living products wípé ṣé èèyàn lè darapọ̀ mọ́ wọn láti máa bá wọn ṣiṣẹ́. mi ì mọ̀ wọ́n. àwọn bóyá tó bá di next alkọ kí wọ́n ṣàlàyé rẹ̀ dáadáa bó ló ṣe jẹ́ ká bí. mo fẹ́ pa àwọn GNLD products. wọ́n máa ń gbọ́ wọ́n máa ń gbọ́ but networking tó bá jẹ́ networking Islam ọ̀ Uh, networking business is not okay. But first, uh, pyramid business. But first, téèyàn yẹ pé èèyàn ra nǹkan èèyàn ta hmm. èèyàn gba èrè tìyàn hmm. kò bí business lẹ́yìn. Thank <laughs> you bẹ́ẹ̀ ni mo rá àwọn tí wọ́n ní irùngbọ̀n àtàwọn tí wọ́n wé láwàní tí wọ́n fìlà nínú gúrùpù wọn but kì í ṣe gbogbo ẹni tó ní irùngbọ̀n tó wé láwàní tó ṣe kínní ló mọ òfin ẹ̀sìn bẹ́ẹ̀ ẹnì kejì ní ẹjọ́ sáà kí ni àwọn gẹ́gẹ́ bí obìnrin mùsùlùmí wípé kí ni àwọn course tó fi ń dáa jù téèyàn lè ṣe ní yunifásitì according to the sharia anything educative educational téèyàn lè fi teach tàbí téèyàn lè fi wo ọmọlàkejì sàn àwọn eré àwọn àtẹ̀jẹ́ pé mọ́tẹ́lẹ́nu ó kò rọrùn but a ní di àwọn èèyàn bẹ́ẹ̀ medical fields torí pé láti mójútó àwọn obìnrin wa but ọ uh, wá ku àwọn ọkùnrin tí wọ́n lè mú sùúrù rẹ̀ tàwọn àbáwọn obìnrin. tí wọn ó lè gbọ́ ohun tó entails yé ìdí tí mo fi sọ yẹn ni wípé ọ̀kan nínú àwọn ìyàwó ọ̀kan nínú àwọn àbúrò Dangote ni ó wà ní medical college òun ni ìyàwó kẹta lẹ́ẹ̀dẹ̀ ọkọ rẹ̀ nínú àwọn tí àwọn ní mi wá ọmọ kékeré báyìí ni ó pẹ̀lú pẹ̀lú ẹwà tó ṣe fún ọ yìí ọwọ́ lọ ṣe àwọn kẹta ó ní a àṣé ọkàn borí ni ọ lágbọ̀ọ́yé mo ní ni'mat jawab ìdáhùn yìí tó fún yẹn ó mú dáadáa ó ní a àkọ́kọ́ náà ṣé ìsìláàmù kọ̀ wípé kóun fẹ́ ẹni tó bá ti níyàwó èkejì bọ́ọ̀sì tóun ṣe yìí ta ló ń fẹ́ kọ́ mọ́lẹ̀ ńlé fún àwọn ìyàwó ìyáálé òun méjèèjì ló ń kọ́ mọ́lẹ̀ fún wọ́n dẹ̀ ń tọ́jú rẹ̀ ní títọ́ tó ju tòun gan tó ń bá wà ń bẹ̀ lọ tóun ò bá fẹ́ ẹni tí ó ti ní ìyàwó ńlé bóòlù ó ṣe fẹ́ ní bẹ́nẹ́fìtì yẹn ṣé understand ìwò ìròrí so nítorí entails ó tún ju gbogbo àwọn eléyìí náà lọ tàbá rí gbogbo àwọn conditions tó wà fulfil and àwọn other conditions ni àwọn fields ni tó yẹ pé tọ́mọ mùsùlùmí bá wà ń bẹ̀ á kó wa yọ nínú wípé káwọn ọmọ wa lóbìnrin wa máa lọ sí òwò fún àwọn ọkùnrin tọ́jẹ́ yìí pé kí wọ́n ṣe fún ọkùnrin mùsùlùmí gan kì í ṣàrẹ̀ tó wá máa sọ ọkùnrin tí ì ṣe mùsùlùmí a sọ pé a máa sọ pé bó ṣe rí wọn tí wọ́n ń borí yẹn o they are very clean down something like that torí pé gbogbo àwọn mọ̀kànlọ́sọ̀tì wọn ló ti ló ti rí so gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ó mọ̀ ó jókòó àwọn area tí zakat máa ń sábà lọ ní àtàwọn funding nínú society masalan medical doctors mélòó la need ní ọdún yìí among the females bó la ṣe fẹ́ gbóbùkátà wọn kí ni wọ́n need bó la ṣe fẹ́ channel owó sí wọn because circumstances máa ń wà ọmọ tí ọba adẹ́dá bùn lọ́pọlọ pé kó lè fèsì kọ́ọ̀sì yẹn àwọn òbí rẹ̀ ò ní àwọn tí àwọn òbí wọn dẹ̀ ní ọmọ àwọn ọ̀yìn kò ní kò ní àwọn àwọn skills yẹn tó Islam sì wẹ̀rẹ̀ nínú ẹ̀kọ́ zakat náà ní wípé ká fọwọ́ ká fi wẹwọ́ kó fi lè bá ṣe kí ni kó lè bá mọ́ but uh, tó ti di pé àwùjọ orin kónkó jáde lé kálukú ní ṣe tiẹ̀ ni wọ́n ń kọ zakati gan ó fẹ́ di bí ìgbà tí wọ́n ní àwọn èèyàn lára fa inna lillahi wa inna ilayhi so gbogbo àwọn courses yẹn tó jẹ́ pé woman ní bùkátà sí bọ̀ pàápàá jùlọ teaching medical fields and so many other areas bá ń táwọn obìnrin wa tí wọ́n ti tó wà òkè tí ò dẹ̀ ní jẹ́ kí ìpalára ó bá inú ilé àti roles tí ọba adẹ́dà yẹn fòbìnrin. now now computing for example ó lè ṣe àwọn computing tí ó fi yà nínú ilé tí ó fi lè design àwọn software educative educational softwares tí ó mú ìlọsíwájú bá àwẹ̀ gbogbo àwọn ọdún kan báyìí wọ́n pọ̀ lọ báyìí. lọ. ọkùnrin mélòó ló ka lọ́ọ̀tọ̀ yẹn jù. àfàwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tí wọ́n bá ka combined laws wọ́n ka ṣẹ̀ríà mọ́ common law wọ́n dẹ̀ mọ̀ yí pé ṣẹ̀ríà yìí ló wà superior essence tí wọ́n fi kà ni wípé àwọn shortcomings tó wà nínú common laws wọ́n ń fi ṣẹ̀ríà jọ láti fi fi ṣẹ̀ríà rinlẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn ọmọbìnrin wọn ò ní zeal yẹn àwọn ọmọkùnrin gan tí wọ́n ń kà mélòó nu wọn ló yanjú because an average lawyer sees himself or herself as the, mo the, la the most learned person o ní kankan tí wọ́n bá fẹ́ address àwọn my learned colleagues ni wọ́n máa ń sọ eh, so cost any cost yẹn bá ṣe ntí kó múmú láyà rẹ̀ jù ó nípa ayà ọlọ́run ọba àti bó o ló ṣe fẹ́ ṣe táàlì jẹ́nà òfin ní bọ́ lọ́wọ́ rẹ̀ náà. ọ̀ jazakumullahu khairan sa'ad fiyar wọ́n ní ẹjọ́ sà kí ni ohun tó burú pẹ̀lú boycotted products mi mọ ohun tó. èmi àwọn ọmọ bíi tí kọ́ṣẹ́ yẹn dorúkọ. èmi kò gé ẹ̀tẹ̀ dáadáa ni. èmi ẹ̀. Hmm. náà. ẹyẹ jẹ́ ká gbọ́ òdodo kan yé àtọdún mélòó ni fúlàní ti ń da màálù wọ gbòòrò èkó ẹgbẹ́júmọ̀ni kí ni wọ́n máa ń mú dání kọ̀pá àti ọmọ míì tó pé ọmọ kékeré ni kódà lè ti bàlágà ta ni wọ́n parí ṣé tí ọba wa fi di pé tí wọ́n ń gbé AK4 ká mọ̀ wípé ejò ti lọ́wọ́ nú ọ̀dọ̀ wa lọ́wọ́ ní bíríyà ìkànnìdẹ́mọ̀tún níjẹ̀rin wọ́n mú àwọn kan ní súnmọ́ sáìdì Adamawa pẹ̀lú àwọn ọ̀bọ̀n oríṣiríṣi ìgbà wọ́n tẹ̀ wọ́n nínú tí wọ́n rí wọn dá mú dáadáa gbogbo wọn wọn ṣe Fúlàní ọmọ niger delta àtàwọn ibo ni wọn tí wọ́n wá wọṣọ fúlàní bí tó jẹ́ pé fúlàní ni wọn ló fi jẹ́ pé àwọn ìròyìn kọ̀ọ̀kan tá a máa ń gbọ́ ká máa farabalẹ̀ dáadáa ká tó sọ̀rọ̀ ló fi jẹ́ pé <laughs> olórí oko wà ní dilemma tẹ́lẹ̀ pé kò tiẹ̀ kò tiẹ̀ mọ́ tí ó sọ lórí rẹ̀ ọmọ yìí pé ìṣesí yìí ṣe ìṣesí àwọn torí fúlàní ni ṣùgbọ́n òun ló wà ń bẹ̀ kí ni ó sọ tí òfin ní di wípé ń jẹ́rìí gbé àwọn èèyàn rẹ̀ ọ̀dàkẹ́ ìgbà tó dodo ń wá ń jẹyọ nísìn ẹni tó sẹ́ǹdì òdodo ìsinmi wọláì ọ̀gọ̀rọ̀ wọn ìṣe mùsùlùmí wọn ni ah etí ìṣe mùsùlùmí gan lọ́kọ́kọ́ sọ̀rọ̀ yìí pé iye ọdún tó ń ti dà ní àìmọ̀ ọdún ní fúlàní ọmọ da màlúù wọ èkó ọmọ kékeré báyìí ni ó gbé kọ padà ní fọn ló dẹ máa tẹ̀lé lẹ́yìn àwọn ọgbọ pé wọ́n ń gbé bàn ṣé nǹkan ní oṣù yẹn sí mẹba wọ́n fẹ́ẹ́ máa pọrọ ọmọ lẹ́nu lódodo yìí jẹ yorùbá yìí nìsín ẹ jẹ́ ká máa kún fàdùà gbogbo àwọn tí wọ́n bá fẹ́ dojú ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ààfin ní rójútùú lùi kọba adẹ́dàbà kó wọn sí tàbí ọmọjọ́ mẹ́jọ kọ́ má dà tiwaru ń bẹ̀ kọ́ dẹ̀ fún àwọn tí wọ́n wà ń bẹ̀ kó fún wọn ṣe ní ṣíṣe tí ààyè ó fi gbà wá gba ẹ̀sìn wa káfí rí àbọ̀ jẹ́ dáadáa pẹ̀lú rẹ̀ ń gbẹ̀ndẹ̀ alikiamu àwọn èèyàn wà desperate gan kò dẹ̀ ti ń táwọn èèyàn lè ṣe àrí wọ́n mú àwọn kan tí wọ́n lo veil dá lo gbogbo ẹ̀. ọlọ́run kàn fún security agent yẹn ní bí ọlọ́run lọ́mọ bó ṣe direct ó kàn wọ́n gbà owó lélẹ̀ ṣé bójúbójú kan wàá wúrú wà báyìí lọ́ba tọwọ́ bọ̀ lọ́yàn kò sí nǹkan kan bẹ̀ ọkùnrin kì í ṣe mùsùlùmí kan wọ́n wá fà wọlé wọ́n wá fídíò rẹ̀ wọ́n wá túlẹ̀ lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan bó ṣe ń tò bó ṣe ń fi kéésì bó ṣe ń ṣe gbogbo ẹ̀ sí kí ló mú ọ ṣe gbogbo eléyìí kò tí ì fèsì dì sí ṣé wọ́n rán ọ ni ó oríṣiríṣi nǹkan máa di kún ta nísìn kò sí táwọn èèyàn ò lè dáwọ́ kéésì obìnrin kì í dẹ̀ ṣe mùsùlùmá dépò pé ah, ṣé mùsùlùmí ọkùnrin wo ni ó wà á bàjẹ́ débi pé yóò wá gbé àtúnwò yóò wá tọyàn bọ́ yóò ti gbogbo ẹ̀ bọ́ yóò wá gbé veil wọ́n wá ń tu lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan báyìí bó ṣe tó sílẹ̀ bá a ṣe pé ẹ̀yọ́ ọlọ́mọ ọba wàláì kò sí bẹ́yìn ó ṣe rí déyìn òní sọ pé obìnrin lélẹ̀ sísítà ni tìrìtìrì ìrìn obìnrin kọ́lọ́hún kọ́ ayọ̀ ni kọ́lọ́hún kọ́ ayọ̀ ni kọ́lọ́hún mọ̀ bàtí ajẹ́ mẹ́wọ́ yẹ ti wọ́n dá bẹ̀rẹ̀ ẹ̀ ẹ̀ náà.

so mo wá kú. ọfẹ nájà. ẹ bí gba aláṣọ aláṣẹ wo ni. ọjà wọn lọ ní. alo ṣe èkó ni wa. bẹ́ẹ̀ni. tó o yẹ ilẹ̀ rẹ̀ tuntun ni. tó o yà pé lórí fóònù pé ah, mo gé mo rí ẹ ní sáìdì sẹlẹ kátólá ní kátólá fi hàn lọ́nà ayé tó. àwa ní ni. mo pé mo mo rí mo rí lọ́nà kó mo fẹ́ pé báwo ṣe lè yí ó ṣàfùn ní àjọṣepé kí wọ́n bá òun ní sáìdì kan ní afá ńlá ó máa ń ṣọ́ fi méjèèjì papọ̀ èmi àti ọkọ̀ jẹ́ ó lè fẹ́ dogo ó lè fẹ́ ṣá wàtálà mo wá lọ bá bàtí wọ́n bá ó tún lè jẹ̀lú bábi ẹ̀dẹ́lẹ̀ náà wọ́n sọ wípé o ṣe muslim o ṣe muslim jẹ̀lú ni wọ́n ní pé kí ló tó wá lè jẹ̀lú báwọn náà lásán náà islam dey do bóyá sọ ni ó wá fún yé mi pé ọmọ Benue state lòun bàbá wa àti màmá wọn ṣe mùsùlùmí bó jẹ́ yín tó fi ń ó fi ń bá islam lórúkọ jẹ́ tó jẹ́ bá bá ìlú máa wọ̀ aṣẹ́wó jẹ́ tó náà tẹ́ lálálẹ́. mo ṣáà bá sọ. kọ́nà ọ̀yà ọ̀yà burú wọn wà á dé ṣọ́ra fún subhanallah subhanallah subhanallah. fásitì um, àwọn obìnrin sàn wọ́n ní um, ohun tí ẹ ṣàlàyé ń sìn nípa káwọn obìnrin study medical courses ń pé uh, now wọ́n ní ok tó bá jẹ́ pé àwọn sacrifices tí àti lọ study course tó máa require ó tako àwọn òfin ẹ̀sìn ń kọ́ wọ́n ní lápèjúwe irun nọ́ọ̀sìn. a ti sọ ipe tí o bá ti ta fẹ́ǹsì tó bá ti ta fẹ́ǹsì kọ́ yẹra ń bẹ̀ but as much as possible ben. láti Ìlọrin upwards wọ́n make sure wípé kò ta kò fẹ́ǹsì torí wípé àwọn mùsùlùmí ọ̀dákẹ́ pé mùsùlùmí làwa adẹ̀fẹ́ lòfẹ́sìn ni ó gbọ́dọ̀ tẹ̀lé òfin ẹ̀sìn to the best of my knowledge Ìlọrin opus àti múra o àti gbogbo òṣèṣì wọ́n ń gbìyànjú láti jẹ́ wípé kò ta kò fin ẹ̀sìn tó bá máa yẹ pé látara yẹn ẹni tó fẹ́ study rẹ̀ yóò kúrò ní agbègbè ń bí yọ ọbẹ̀ yẹn lọ study fún ní ìmọ̀ because mo mọ̀ yí pé ní ti Niger State o ti bí dà mo gbé Federal School of Nursing and kiniwa Ah ìjà tá a ti jà sẹ́yìn over forty years ago ni and uh, alhamdulillah wọ́n ń ṣègbìyànjú kó fi jẹ́ pé gbogbo nǹkan takò fi ẹ̀sìn so ọ̀làwàdà bẹ́ẹ̀ náà ni Sokoto bẹ́ẹ̀ náà ni Kaduna bẹ́ẹ̀ náà ni Kano bẹ́ẹ̀ ni gbogbo àwọn ìpínlẹ̀ àgbà. na ó ní pé gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé sisters night bẹ́ẹ̀ni pé kò allowed lẹ́kọ̀ọ́ ẹ̀wọ̀n ní jẹ́ báyìí. sisters night wọ́n ní tó bá ti bí báyìí máa ń ṣe bachelors night táwọn. ẹ wo ni bachelor night. <laughs> ẹ eh, tó bá ti kọ̀la àárín àwọn kèfèrí ló wọ́pọ̀ sí bọ̀tà àwọn kí ni ẹ ti rápálá wọ àárín àwọn mùsùlùmí sìn tó bá ti kọ̀la kí ọkùnrin kó mari tó bá ti kàsìkò díẹ̀ àwọn ọ̀rẹ́ àwa gbé jáde wọ́n lọ club wọ́n ṣoríṣiríṣi wọ́n organize àwọn girls wọ́n adọ́rú pé àṣemú ẹlẹ́lẹ́ ṣe bí tó bá ara tó bá wọn ẹ̀kọ́ dá tó bá dọ̀là ń sìn wọ́n ti dẹ̀ ń ṣẹ́kẹ́ṣẹ́kẹ́. wọ́n wá ń fi orí burúkú bẹ̀rẹ̀ gbèsè ayé ìgbéyàwó so àwọn sisters yẹn náà àwọn náà wọ́n modify títí wọ́n ń sìn wọ́n á oríṣiríṣi aṣọ wọ́n á máa jó wọ́n á máa àwọn àwọn nǹkan tí ò tí ò ṣe lọ́kìyẹ́tì jẹ́ ayé bẹ́ẹ̀ àwọn ohun tó kù àṣẹ́kù tó kù lára nígbà tí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni so wọ́n máa ń ṣoríṣiríṣi ẹ̀rí wípé kẹfẹ́rí tó bá wà bẹ́ẹ̀ kan ó ké ẹ́ ẹgbẹ́ ìkíní náà ti ń dára tó tó ẹ̀yìn ọ̀tẹ̀dá kí wọ́n kàn ṣe ni. so aṣọ tí mi gan ò lè wọ̀ fọ́pọ̀ ẹ̀yìn olé àwọn wò wá lálẹ́jọ́ yẹn so ẹni wá ní pé náà àwọn mọ̀ pé kò lẹ́tọ̀ nínú islam. jazakallah khair. àmín. wọ́n ní but òun gbọ́ pé nígbà òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ń pé àwọn obìnrin máa ń lọ sí ilé ẹni tí ó fẹ́ lọ ilé ọkọ obìnrin tó ṣẹ̀fẹ̀ lọlé ọkọ wọ́n á bá ṣàjọyọ̀ wọ́n á bá ṣoríṣiríṣi. wọ́n á dẹ̀ máa rán létí tó ń lọ fèsì o ipe ìpayọ̀ hmm. ọlọ́run inú létò tí ń jáde bọ̀ ó lè já àfihàn kùkú lọ ń lọ yìí o hmm. kùkú àtàfin wọ́n yàtọ̀ síra wọn o hmm. àbí àwọn òbí rẹ bó ṣe lè wù ọ́ ló lè ṣe o lè yọ sáwọn òbí rẹ lọ́rùn but ibi tó ń lọ yìí responsibilities ló ń lò fèsì o bó o ló ṣe ṣe tó fi jèrè ń bẹ̀ wọ́n fi ṣe bí orin bí orin wọ́n fi ṣe oríṣiríṣi báwọn àwọn yorùbá náà máa ń ṣe bí ẹ ṣe tẹ́lẹ̀ wọ́n ní wọ́n ń sun rárá àwọn ọdún kan báyẹn hmm. so tó kì í ṣe ti jó kì í ṣe ti jó kì í ṣe ti ìtakòfin ah, ọlọ́run bí wáàsí wáàsí wọ́n lè wọ́n lè lù bí bàndírì bí hmm, àwọn mẹ́lẹ̀ tẹ̀sẹ̀ bí oríṣiríṣi bá wọn lè lù sí but kì í ṣe wípé kí wọ́n wá sọ di ntí ò ní now <laughs> uh, kí wọ́n á lọ jákùn ẹni ní um, ń pé uh, gẹ́gẹ́ bí ọmọbìnrin uh, gẹ́gẹ́ bí ọ̀dọ́bìnrin njó lẹ́tọ̀ fóun láti kọ́kọ́ sálámọ̀ sí ọkùnrin ẹgbẹ́ òun. tí ó bá bí fìtínà kò lẹ́tọ̀ tí ó bá ní bí fìtínà tó jẹ́ pé gbangba ni bẹ́ẹ̀ ni ó lè sálámọ̀ sí. okay. Uh ẹni tọ̀hún náà tẹ̀lé kọ́ sálámù sí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni fìtínà ni à ń bẹ̀rẹ̀ bẹ̀ but kọ́mọ tó bá ti jẹ́ gbangba tó yẹ pé kí anything tó lè cause fine automatic number ah mo ṣe ń gbọ́ yẹn nísìnyí ẹ bá ẹ bá tú ẹgbẹ́ microphone ẹ bá ẹgbẹ́ microphone. asalaamualeykum wa rahmatulah jazakumullah wa ní agbègbè mi ọmọ ọ̀yá lóbìnrin ó máa rí àwọn brothers ọmọ ọ̀yá yìí ó ti lè gbé ọmọ dání ifun ó ti wà nílé ọkọ already ara àwọn brothers á dẹ̀ fọwọ́ òbí kan iṣẹ́ tó yẹ kó sálámọ̀ kò ní sálámọ̀ àwọn tí ò jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ gan máa wò ó pé á ah, sílé yìí lẹ́kọ̀ọ́ because òun ló yẹ kí ní gbangba ní gbangba ó dẹ̀ rí àwọn tó jẹ́ brothers níbẹ̀ tó yẹ kó sálámù sí àwọn brothers yẹn lọ́sẹ̀ máa sálámù sí so ọ̀gọ̀rọ̀ nu wọn wọ́n tẹ̀ sí máa sí nìyẹn tó jẹ́ pé wọ́n fi ìwà àìlẹ́kọ̀ọ́ wọ́n fi hàn asalaamualeykum. ó kọ wọn náà ló ti sọ àìlẹ́kọ̀ọ́ ó kọ wọn náà ló ti sọ àìlẹ́kọ̀ọ́. afọ̀tẹ̀ tọ́wọ́ bá bí mi nù wọn tó bá ní pé out of shyness ní ń kọ́. shyness. wọ́n lè sọ bẹ́ẹ̀ sá ń pé bọ́n ṣe pọ̀ yẹn tó bá jẹ́ èèyàn kan ṣo ni tóun ti ẹ̀ mọ̀ òun lè sálámù sí pé bọ́n ṣe pọ̀ yẹn ara ń tì wọn tó bá yẹ pé àwọn lọ́wọ́ sálámù wọn á dáhùn. ara tó ti náà ni ò ní jẹ́ kó fèsì wọn ló jẹ́ kó kọjú síbòmíì tó jẹ́ kó sálámù ṣebí ṣáìní hmm. ẹ̀bùn hmm. kéèyàn wá hmm. tó yẹ kó ṣe kó wá mọ̀ ṣe kó lóun ṣáì. kó lóun ṣáì náà náà. Um, <laughs> wọ́n ní ẹni tí ó ti ṣèdánwò rí sẹ́yìn. tó wá jẹ́ pé ó ṣe ìdánwò sàwọn ìdánwò kan rí sẹ́yìn ọ ní inú àwọn ìdánwò tó ṣe yẹn ó ti gbé o ó ti gbé gún nínú exam yẹn ó cheat ó ti cheat rí eh, nínú exam yẹn. tó bá tẹ́ máa ń polókọ tí ẹ má <laughs> fún wa kókò pọ́n aburú lé eh, ó jàǹbá àmọ́ ó jàǹbá nínú ìdánwò tó ṣe sẹ́yìn. ó ti ṣe jàǹbá rí níbi ìdánwò tó ṣe sẹ́yìn. n pé ó wá padà mọ̀ pé aburú ni nǹkan yẹn ọlọ́wọ́n bá ò yọnu sí. ó padà tẹ́lẹ̀ náà. ó ṣe fẹ́ nu. <laughs> Ah. now ah. ok ó padà túbá. now wọ́n ní eh, ṣé títúbá ẹni yẹn ọ̀nà wo ló lè gbà ṣe títúbá nígbà tẹ́gbẹ́ ti gba tẹ́síkètì fẹ́ gbà pé ọ̀nà wo ló lè gbà ṣe tọ́wọ́bà. ó pọ̀ hmm. ọ̀nà tí ó wà ṣe tọ́wọ́bà pọ̀ <laughs> eh, ó pọ̀ gan-an anamileti before coming halko. ok tó ṣe ìrántí yẹn o tó sọ fún mi àti tí ti tọ́wọ́ bá a sọ tó jọmọ́ bẹ́ẹ̀ but a tún ọ̀dà sàn àti àwọn ọlọ́wọ́sàn. alikusan tala subhana kalama bi hamdi sallallahu alayhi wa sallam kutu ilay láwọn sallallahu alayhi wa sallam. ẹjọ kẹ tó lọ o ẹ ike lọ́n fi gbowó yẹn la ẹ bá nọwọ́ kí ẹ jọ ọlọ́run rí nǹkan kan tó ní tùmọ̀ bá ẹrù dẹ kulẹ̀ ẹ ń fi kọ́sẹ́ nù ọ̀nà bẹ́ẹ̀ ẹ bá ti ń bọ̀ ẹ má jù sí i